السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله باب ذكر الموت وقصر الأمل نبي نبي صلى الله عليه وسلم mbari mbara wa ojukokoro wa nipa ile aye kadinku kò sí tàbí ṣùgbọ́n ká ní ìgbàgbọ́ sí pákó ara níní ìgbàgbọ́ sí ọjọ́ kan yìí ni a sì máa bí ọ̀kan pàtàkì nínú orígun ìgbàgbọ́ òdodo ọ̀nà ni al-imanu liyawmi lọ́dọ̀ àwọn ahlu sunnati wal jama'a wọ́n ní ní ìgbàgbọ́ sí ọjọ́ kan yìí ó ní í ṣe pẹ̀lú níní ìgbàgbọ́ sí ikú àti gbogbo ohun tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú títí dọjọ́ gbẹ̀ndà kìyàmá àti wíwọ̀ tí àwọn ọmọ àlìjẹ́nà wọ àlìjẹ́nà àti wíwọ̀ táwọn ọmọ náà tí wọ́n wọ̀ náà. ká ní ìgbàgbọ́ sí ikú eléyìí jẹ́ nǹkan kan eléyìí tó ṣe wípé bá ọ̀fẹ́ bá ọkọ̀ ọgbàgbọ́ ọgbàgbọ́ ó kú náà ni kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí pátá òun náà ni ó tọ́kú wò Allahu azza wa jal kò dá ẹnìkan lórí kí yọ́n máa bẹ nílé ayé lọ láéláé ìwọ òkú èmi òkú òun òkú bẹ́ẹ̀ nílé ayé ti ṣe rí wa ma ja'alna li basharin min qablika al-khuld khalidun a ò kọ́ akọ́lẹ̀ fún ẹ̀dá kan ṣáájú rẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pé yọọ máa bẹ nílé ayé lọ gbére kése torí ẹ sétí wọ́n bá kú sáwọn ẹni tí ń fi kú dẹ́rù bọ̀ àbáwọn ẹni tí ń wá pé kó kú sáwọn máa bẹ láyé lọ láéláé ni kò lè ṣeéṣe o torí ẹ Olúwa Ẹlẹ́dàá nínú suratu Ali Imran aya karùndínláàdọ́rùn Olúwa ní kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí pátá ni ó tọ́kú wọ̀ eléyìí tó túmọ̀ sí pé sísẹ̀mí bíbẹ lábẹ̀mí sísẹ̀dá tán sẹ̀dá rẹ̀ ó ti tọ́ka sí pé ọjọ́ kan ó padà tẹ́rí gba sọ ó padà dẹni tó ṣe pé okú okú kúrò láyé níbí báyìí ó dẹni tó ṣe pé kò sí mọ́ lẹ́yìn bíbẹ tí ń bẹ wa innama tuwaffawna ujurakum yawma al-qiyamah ọjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah iná làápẹ́ ẹ̀san oníkálukú fún ẹ̀san tẹ́ gbélé ayé ṣe á pè fún yín tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah eléyìí tó túmọ̀ sí pé kó tó dijọ́ gbẹ̀ndẹ̀ al ò ní rí ẹ̀san tó gbélé ayé ṣe ọjọ́ gbẹ̀ndẹ̀ al náà lórí ó ṣeéṣe káwọn aburú kọ̀ọ̀kan máa ṣẹlẹ̀ sí ọ àwọn àìda ọlọ́kan ọ̀jọ̀kan kọ́ máa sọ̀kalẹ̀ lé ọ lórí nínú ìgbésí ayé rẹ gbogbo eléyìí kò jẹ́ nǹkan tó yáyàn lẹ́nu àti sọ pé bákan méjì ni àwọn ẹni tí aburú àìda tó ń ṣẹlẹ̀ sí nílé ayé ń bí bákan méjì ni wọn nínú kan jẹ́ mùsùlùmí àbí kan jẹ́ kèfèrí àti sọ yìí aburú àtàìda eléyìí tó bá ń ṣẹlẹ̀ sí mùsùlùmí láyé ń bí ńṣe ní ṣẹlẹ̀ sí wọn nítorí pé Olúwa ẹlẹ́dàá fẹ́ fi pa àwọn ẹ̀ṣẹ̀ wọn rẹ́ lọ́nà tó ṣe pé ìgbà tí wọ́n bá fi wá sí lọ́jọ́ ọ̀gbìn dàlùkìyàmù wọ́n wà lẹ́ni tó ṣe pé kò sáì da kò sẹ́ṣẹ̀ kan mọ́ eléyìí tó lè ṣe sábàbí kún jìyà ṣáájú kó tó di pé wọ́n wà lẹ́jẹ̀ nà tó fi dórí ẹ̀gún tó bá fi lè gún mọ́mìnì níṣẹ́ ni Allah ló fẹ́ fi pẹ̀sẹ̀ rẹ fún wàláàkìn eléyìí tó bá fi lè ṣẹlẹ̀ sí kèfèrí nínú àwọn àdánwò yìí nínú àwọn àrélù àti àjálù yìí báyìí òun jẹ́ ìpalẹ̀mọ́ni o lórí aburú ńlá àìda eléyìí tó ṣe pé yọ ṣẹlẹ̀ sí wọn tó bá dijọ́ gbẹ̀ndàl torí ẹ̀ iná ló ṣe jẹ́ pé àdánwò ń ṣe mùmíní àdánwò ń ṣe kèfèrí nílé ayé ń bí ṣùgbọ́n àdánwò tó bá ṣe mùmíní àmì dáadáa ni nínú àdìsá nàbì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi sallallahu alayhi wa sallam ni inna allaha idha ahabba qawman tí allah tó bá fi lè nífẹ̀ẹ́ sí àwọn kan yọkàn àdánwò lójú fún wa àdánwò tètè ṣe wọn láyé ń bì tádánwò wa ṣe wọn láyé ń bì olúwa àtàtàrà rẹ̀ jẹ́ pé yóò muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí Allahu bá nífẹ̀ẹ́ àwọn èèyàn kan dọ́kàn àdánwò lójú fún wa faman radiya falahu rida wa man sakhita fa alayhi sakht ẹnikẹ́ni tó bá yọ́nú sí àdánwò tí Allahu bá gbé bá Allahu azza yóò ṣètò nítàn níyọnu ẹnikẹ́ni tó bá sì bára jẹ́ tó bínú tó fara ya aburú yóò padà jẹ́ tiẹ̀ tẹ́lẹ̀ yìí wa ajẹ́ ikpe ọjọ́ gbẹndàl kìyàmà ọ̀nà lóníkàlùkù wa ni ó gbẹ̀san ká tó gbélé ayé ṣe wa innama tuwaffawna ujurakum yawmal kìyàmà àwa wí tán àwa ń sọ pé kò síjọ́ gbẹndàl kìyàmà nítorí pé o ti mọ̀ pé o ní dáadáa kan eléyìí tó ṣe síwájú nínú ìgbésí ayé rẹ̀ ń bí à ń bọ̀sibọ́sí pé ọmọ retí ẹ̀san dáadáa kan lórí ẹ̀ tó bá lọ́la gbẹndàl kìyàmà ìdí nìyí tó fi jẹ́ pé àwọn kèfèrí àwọn ń wò yí pé nǹkan kan ò tiẹ̀ gbọ́dọ̀ wà tí wọ́n máa jọ́jọ́ ọ̀gbẹ́ni lọ́kìyàmà nítorí pé tí ọjọ́ ń bá lè wà lódodo a jẹ́ pé ọjọ́ yẹn iná ni ìyà burúkú ìyà tó ṣe pé kò ní nípẹ̀kun ni ó sọ̀kalẹ̀ láwọn lórí táwọn ò ní rẹ́nìkan bá wọn mú kú ò torí ẹ olú ẹlẹ́dàá ni zaama alladhina kafaru alla yub'athu qul bala wa rabbi latub'athunna thumma latunabba'unna bima 'amiltum àwọn kèfèrí àwọn nílérò wípé wọn ò ní gbé àwọn ǹdè tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmù ẹ sọ fún wọn pé ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ti ṣe ń wí o bẹ́ẹ̀ ni lódodo a ó gbẹ̀yìn dìde a búra pa dìde a sì búra pé tó bá di jọ́ gbẹ̀ndà a fún yín nírò nípa nǹkan tẹ́ gbélé ayé ṣe nǹkan dùnú ńlá òun náà ni ikpe ọjọ́ gbendal kìyàmà ń bọ̀ fún àwọn olùgbàgbọ́ òdodo nǹkan àbànújẹ́ ńlá ni pé ọjọ́ gbendal kìyàmà ń bẹ fún àwọn kèfèrí nítorí pé kí lòun retí tó fẹ́ gbà lẹ́san tó bá dijọ́ gbendal kìyàmà dáadáa tó ṣe ó ti ṣe lé gbẹ̀san rẹ̀ ìyẹn ṣe lé gbin ẹ̀gún kó wá jẹ́ pẹ́fọ́ ni ọ wà kò lè ṣeé ṣe o faman zuhziha 'anil nari wa udkhila al-jannata faqad faz gbogbo ẹnikẹ́ni tí Allah bá gbé jìnnà síná tó lù wá wá mu wàlìjánà onítọ̀ ń lọ sàṣeyege abẹ́ Allah kó jẹ́ ká sàṣeyege ẹ̀rí lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù tí èèyàn bá là níbi àti wọná ní ó ṣoríire àti wàlìjánà alákọ̀ọ́kọ́ yìí ló sì náà ẹlẹ́ẹ̀kejì ànàjà oní fún falà ànàjà oní ó pè fún falah téèyàn bá là yóò ṣoríire ẹni tí ó là kò ní í ṣoríire torí ẹ ajá ikpe sẹsìn nítorí pé ẹsìn nílé ayé ń bí al-iman wa tawhid oní bọ́gìyàtú najati wal falah oní bọ́gìyàtú najati wal falah nǹkan téèyàn máa ṣe téèyàn máa fi rí ọ̀la nǹkan téèyàn máa ṣe téèyàn máa fi ṣoríire faman zahziha anin nari wa udkhila aljannata faqad faz gbogbo ẹnikẹ́ni tá a bá fi lè gbé jìnnà síná tá a wá mú aljanna onítọ̀ ńlọ́sàsẹ́yẹgẹ ẹnikẹ́ni tá a bá fi lè là níbi iná agbèjìnà síná àwọn amú aljanna eléyìí ọ̀nà tó ṣe pé ó sàṣeyege wama alhayatu dunya illa mata'ul ghurur ìgbésí ayé ìsẹ̀mí ayé kọjá sí nǹkankan bí ìbá ṣe ẹrù ẹ̀tàn jẹ ẹrù ẹ̀tàn jẹ lásán ó náà nígbésí ayé torí ẹ̀ ayé yìí fi hàn wá o pé gbogbo ẹ̀mí pátá ó ni ó tọ́kú wò kò sẹ́nìkan tí wọ́n yọ tí wọ́n gbà lọ́wọ́ ọkú. torí ẹ kẹ́nìkan kọ́mọ wa yọ ẹni tó ti kú àmì ipò ọgbani ni o nítorí pé ẹni tó kú yẹn ikú ò dùn nìkan mú lọ wọn náà padà kú wọn náà sì ti padà kú kí wọn fi kú yọ ẹnìkan sí àbọ̀ǹtí ẹran kan pé kẹ́nìkan kú tó ń bá wa kú tó fi kan ọdún méjì. ọdún ọgbọ̀n ọdún ọgọ́rùn ọdún tó bá yá tó bá pẹ́ ńkọ́ ìwọ náà padà kú ni walaw ishta alfan thumma alfayni ba'daha fala budda min yawmin tasiru ila alqabr tó bá lu ẹgbẹ̀rún pọ̀ lọ sí sàárè á padà kú náà ni ẹ̀mí mi gùn kò túmọ̀ sí pé ní kù ẹ̀mí rẹ̀ tó kúrú ni ni òjá gbádùn rẹ̀ pẹ́ẹ́ ọjọ́ kú kálukú ni ó kù tọ́jọ́ kú rẹ̀ bá sì ti tó kò sẹ́nìkan tó lè lọ lára tó bá jẹ́ pé ọjọ́ orí lọ́lọ́wọ́ bá fi tó ni ẹgbẹ̀rún gbèjì ẹni tó ti kú wọn ìbá ti kú ọba má ti kú nìsín tó bá sì jẹ́ pé ọjọ́ orí lọ́lọ́wọ́ bá fi ń tó ni ẹgbẹ̀rún gbèjì àwọn èèyàn tí ò tí kú nìsín wọn ọba ti kú àmúlò ẹlẹ́dàá kọ̀fọ́jọ́ orí tó àsìkò lọ́dá fún oníkálukú tásìkò oníkálukú bá sì tó lílọ náà ni ó lọ olúwa tún sọ fún wa nínú suratul Luqman àyà kẹrìnlélọ́gbọ̀n ó ní wa ma tadri nafsun madha taksibu ghadan wa ma tadri nafsun bi ayyi ardin tamut ẹ̀mí kan ma kí ló ń lè rí lọ́la ẹ̀ máa ń tẹ́ lè rí lọ́la owó mélòó ni ó wọlé fún ọ lọ́la àwọn nǹkan tó ń ti ń sánà tọwọ́ rí ò tí ì bà èwo ni ó bọ́ sí fún ọ lọ́la kò sẹ́mi tọ́mà gbogbo apáta iná la kúrúntù nípa eléyìí nítorí pé eléyìí ní í ṣe pẹ̀lú ọ̀mà nípa àkọ́kọ́ eléyìí tó ṣe pé nìkan ọ̀mà nípa rẹ̀ àyàfi Allahu Rabbul Alamin kí ni nǹkan tí ó ti ṣẹlẹ̀ sí ọ ọ̀làgán pẹ́ kí ni ó ṣẹlẹ̀ sí ọ lẹ́yìn ìṣẹ́jú àyá in a second kò sẹ́ni tó mà Allahu azza wa jal onìkan ló mà wa ma tadri nafsun madha taksibu ghada ẹ̀mí kan ò sí o tó mà nǹkan tó ń lè rí lọ́la bọ́bá sì jẹ́ pé wọ́n mọ̀ tó lè rí lọ́la ọbọ̀ tó wá sàlàyé fún wa ntọ́ ọmọ pé o lè rí lọ́la wá sàlàyé fún wa àwa wí tán àwa pé wọ́n bẹ́ẹ̀ nú ẹni tó lù wá kó ayé lọ́wọ́ ẹ̀yin mà nǹkan kan pamọ́ sí yín kò burú nítorí ọba mọ̀ pé ó rí lọ́la wá ṣàlàyé rẹ̀ fún wa kò sẹ́ni kankan tó máa ń tọ́ pamọ́ ẹnì kankan máa ń tó lè ṣẹlẹ̀ sóhun níṣẹ́jú àyá sí àsìkò tá à ń sọ̀rọ̀ olúwa nìkan lọ́mọ o wa ma tadri nafsun bi ayyi ardin tamut ẹ̀mí kan sì mọ ìlú wo lòun kù sí i ẹ̀mí kò sí tọmọ ìlú wo lòun ó kù sí nígbà tọ́jọ́ kú rẹ̀ bá ti tó ibi tó lu akọ́pọ̀ kù sí ibẹ̀ náà ló rí pọ́ lọ ó rí pé tí àsìkò kú bá ti tó kò sí àdọ́gbọ́n sí ẹni tó lu ẹlẹ́dàá wọn tọ́kadàrá fún ike ibi tí ó kù sí òun náà ní norway norway ọ̀gbọ́kọ̀ lóun rí àmọ́ bẹ́ẹ̀ lolú akọ́kọ́ kù sí ó rí i pé àwọn lóyìnbó yìí wọ́n yìí sábà fún àwọn áfíríkà ní visa visa wọn kì í wá ní rọrùn ó rí visa yẹn gbà ní rọrùn bó sì rí gbà ní rọrùn ó rí gbà lélẹ̀ ó sáré pé ọ̀nà là fún ọ láti lọ sí Norway bẹ́ẹ̀ ni ẹni tá a kádàrá fún pé Toronto ló máa kú ní Canada kò sí tàbí ṣùgbọ́n tí wọ́n bá ní gbogbo visa ó ti tán yóò kù tiẹ̀ wọ́n padà fún náà ni ẹni tó lu akádára fún wípé Sydney ìní ó sí ní Australia ẹ rí i pé visa ọ̀yọ́jú náà ni torí pé àkọọ́lẹ̀ ibi tó lu asọ pé kálukú ó sí náà ni ó kù sí Bujumbura nílò lu akọ́pọ̀ ó kù sí láfíríkà ń bí wàláhì ó rí kọ́ bára rẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ ẹni tó ṣe pé Kigali lolú akọ́kú rẹ̀ Si yóò dé Kigali bẹ́ẹ̀ ni ẹni tó lu akọ pé Darfur ibẹ̀ lè pẹ̀rẹ́ wà òní máa tó gbé ọ débẹ̀ wa ma tadri nafsun bi ayyi ardin tamut ẹni tó lu akọ ikebi tó kù sí òun náà ni Kwai ní Kaduna State àbí Kapanchan ní Kaduna State Gindi Akwati ní Plateau State àbí Tilden Fulani lolúwa kọ pé ó kù sí ní Bauchi state wàláhi ó débẹ̀ rí ó ní mantí ó gbé ọlọ́ọ̀bẹ̀ wa ma tadri nafsan bi ayyi ardin tamut allahu akbar alágbára lolúwa wa ibi tó lùwà bá ikpe yẹn ọ̀tàn sí ẹni ọ̀tàn sí ẹni tó lùwà kádàrà pé inú òkun ni ọ̀parẹ́ sí o ó ó travel ó lè jẹ́ pọ̀ wọkọ̀ omi rí ọwọ́ nígbà àkọ́kọ́ ọkọ̀ yẹn tẹ̀rì ibi tó lu akọ́kọ́ tẹ̀rì ó kù sí ibẹ̀ náà ló kù sí bẹ́ẹ̀ ni ẹni tó lu ẹlẹ́dàá pé bàálù ni ọwọ́ bàálù ọwọ́ ajá lórí òkun ibẹ̀ ni gbogbo yẹn dànù sí ibẹ̀ ni wọ́n tàn sí kò sí àdọ́gbọ́n sí ibi tó lu abá pẹ̀lú ọ̀tàn sí lẹ́rú sí bi ayyi ardin tamut àsìkò tó ń dágbére fáwọn èèyàn kó dàbọ̀ ó dàbọ̀ ó túmọ̀ sí pé ó dìgbà tí mo bá padà dé ìwọ ní mà ikú dàbọ̀ tó ń wí yẹn ó digbó sẹni torí pé olúwa ti kọ́ pé lílọ tá a rí yìí òun náà la rí má àtúní ríra má bẹ́ẹ̀ ni àkọọ́lẹ̀ kálukú torí ẹ̀ àmọ́ pé ikú ń bẹ a sì gbàgbọ́ tọba àmọ̀ kíkú ń bẹ tọba gbàgbọ́ ìgbàgbọ́ yẹn kò nítumọ̀ àfi kọ́ ọmọ ṣiṣẹ́ rí kọ́ máa ṣe palẹ̀ máa lẹ̀ kú nítorí pé mo mọ̀ pé màá kú mo sì mọ̀ pé ti dé kò sí kí wọ́n á lóde tó palẹ̀ mọ́ kí lóde tó múra dé nínú àwọn èèyàn àwọn ọmọ lérò ìpè ìgbà làwọn wà ọ̀sán sì igba ọdún ọdún kan ni nítorí pé gúnugún kì í kúléwé òun gẹ́gẹ́ bí ìran akalamagbo kan ò ní sáláì lẹ́gbẹ̀rún ọdún wà gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé àkàlàmàgò làwọn bàbá ńlá rẹ̀ akramakumullah yóò máa dànù yóò máa rò pé òun ogun ẹ̀mí òun ogun yóò máa wá fi òní yóò máa fi dọ́là yóò máa fọ̀lá dọ́túnla wà ọjọ́ wà nítorí pé kò sẹ́ni tó mọlẹ̀ tí ó mọ̀la fún torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo àwọn onílàákà ìláyé àwọn ifò ní dọ́là wọ́n ifò la dọ́tunla wọ́n máa mójútó sẹ́ẹ̀jọ́sìn wọ́n sì máa sẹ̀mí bí ẹni pé àwọn ò ní dọ́là bí ẹni pé àwọn ò ní dọ́là ọmọdé ni mí kọ́ kọ́ran mo ti dàgbà kọ́ran tọ́jọ́ kú kálukú bá ti tó ń lọ náà ni ẹ sì máa kíyèsí. E gbogbo ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú kùyì ó pàkíyèsí gbogbo ẹni tó bá ti débi kó ti bàlágà ti bàlágà ó ti pọ̀ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún láyé ó ti bàlágà ó ti ní àmì táàfin má táàfin dá mọ̀ pé yẹn ti bàlágà ó lè ti yọ sí ọlá kó tó pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ó gbọ́dọ̀ kíyèsí ara gidigidi nítorí pé tó o bá kú nígbà yẹn ó ti tó wọ nánu ó ti tó wọ nánu gẹ́gẹ́ bá a ṣe wí kò sẹ́ni tí ò tó wà lè jẹ́ nítorí pé olúwa ẹlẹ́dàá wa yóò fi àwọn ọmọ kéékèèké yóò fi wọn sálì jẹ́nà gẹ́gẹ́ bó ṣe wá nù àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bí àwọn ọmọ kéékèèké táwọn ti kú ṣáájú kí wọ́n tó bàlágà láyé táwọn bàbá wọn jẹ́ mùsùlùmí olúwa ẹlẹ́dàá wa kó wọn sínú àlìjẹ́nà tó bá wá dijọ́ ọ̀gbìn dàlùkìyàmá tó bá sọ fún àwọn ọmọ yẹn pé ẹ̀yẹn máa lọ àlìjẹ́nà àwọn ọmọ bàtà kú pàní lọ bàbá màmá wa ń kọ́ ńgbà wọn bá tó ní àwọn àti bàbá àti màmá wọn jọ lọ ìgbà náà làwọn ọmọ yóò tó ṣiṣẹ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé nínú àdúrà tá a máa ṣe fáwọn ọmọ kéékèèké tí wọ́n kú ní kéékèèké yìí ó ní pé waj'alhu shafi'an mujaban liwalidayi waj'alhu shafi'an mujaban liwalidayi sí ọmọ yìí ní olùṣìpẹ̀ fún bàbá àtìyá rẹ̀ tá a tẹ́wọ́ gba ìtọrọ ọpẹ́ rẹ̀ lórí bàbá àtìyá rẹ̀ tó bá ti jọ gbé nílẹ̀ kìyàmù torí ẹ̀ kò sẹ́ni tí ò tó wà lìjànà àmọ́ ná àwọn ẹni tó tó wọ̀ wọ́n bẹ̀rẹ̀ láti ìgbà tí wọ́n bá ti bàlágà nítorí pé olúwa wa yóò fi èèyàn sínú ná lẹ́yìn ìgbà tó bá ti dàgbà tó ìgbà tá a máa la ìsìn bọni lọ́rùn tó lú ẹ̀ tó wá kùnà láti ṣẹ̀sìn tí ó mú là níbi àti wọná tó ṣe pé àṣẹ wọná iná ló ń gbélé ayé ṣe. wa ma tadri nafsun bi ayyi ardin tamut. ọmọ èèyàn wọ́n máa bá ọyọ̀ ikú ẹ kú oríire tí ipò tuntun eléyìí tó lùwà fi sọwọ́ sí yín ẹ oríire abáyín yọ̀ oríire tìmọ́tò eléyìí tẹ́ ra ẹ kú oríire ti ilé tẹ́ kọ́ ẹ kú oríire ti iṣẹ́ tuntun eléyìí tẹ́ rí láì máa pé ẹ̀mí òun kò ní lo nǹkan yìí nǹkan yóò ní pẹ́ tí ó fi di tó pòórá mọ́ lọ́wọ́ nǹkan yóò ní pẹ́ tí ó fi di nǹkan tó bọ́ sí ọwọ́ àwọn ẹni tí ó jogún òun tó bá yẹ̀yàn sípò kan wọ́n sọ pé ọdún mẹ́rin ló lò nípò òun ẹ rí i pé yọ́n mọ̀ béèrè ǹjẹ́ tó ń bá lọ́dún mẹ́rin yìí tán sí ààyè kún ó tún sọ ìgbà tóun ó lò dọ̀tun tó tún wà àwọn á sọ fún pé bẹ́ẹ̀ ni a lè tún bọ́ sọ́dọ̀tun lẹ́ẹ̀kan lẹ́yìn ìtàkọ́kọ́ ajẹ́pá àǹfààní wà fún ọ láti lo ipò yìí lẹ́ẹ̀mejì ẹ rí i pé ìrònú tó wọ́n máa rò ìrònú ọdún mẹ́jọ ni kì í sòrònú ọdún mẹ́rin yọ́n máa wò pé tóun bá ti lo sáà àkọ́kọ́ tán òun tún rí pọ́n lo sáà kejì kọ́dà bí gbogbo yín bá fò tẹ́ bá dẹyẹ tẹ́ bá sọ pé òun ní lo sáà kejì òun rí pọ́n lo náà ni ẹni tí ó mà nínú ọdún mẹ́rin àkọ́kọ́ yẹn bọ́yọ̀ ò ní lo sùn mẹ́rin nínú ọdún mẹ́rin àkọ́kọ́ yẹn bọ́yá ọ̀sẹ̀ mẹ́rin ò ní bọ́ láyé nínú ọdún mẹ́rin àkọ́kọ́ bọ́yá ọjọ́ mẹ́rin kò so bẹ́ẹ̀ ni àbí garanti wo ló ní àókè ńgbà tí ọwọ́ rẹ ti bá tí wọ́n ti fi pò tuntun tí wọ́n ti fi lé ọ lọ́wọ́ ó túmọ̀ sí pé ó lóye ọdún yóò pé náà ní lókè pẹ̀ ọwọ́ Allah lẹ̀mí wa ọwọ́ Allah lẹ̀mí wa nínú àṣà àti ṣe Yorùbá tí wọ́n bá ní ẹnìkan ní ọjọba ó ṣeéṣe wọ́n sọ pé ifá òun náà lọ yọba fáwọn gẹ́gẹ́ bí àṣà arọ eléyìí tí Yorùbá ń bá ká. wọ́n lè nífa lọ́yìn ọba fáwọn tó wọ́n wà ní yọ lọ wọ ìpèbí tó bá wọ ìpèbí yẹn wọ́n mọ̀ á ṣe ètùtù fún lóríṣiríṣi ètùtù kọ́mọkùlé wèrèwé ètùtù kẹ́mìrì ogun ètùtù kọ́pẹ́ láyé mímọ́ pẹ́ ti ṣe pẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí pẹ́ lomi ibi tí wọ́n ti ṣètùtù ni ó kù sí ibẹ̀ ni tí ọ̀nà ti rú ń pa. tọ ńgbà gbogbo ogun si gbogbo àwọn ogun òfò yẹn tẹ́ mi rè ogun ọkàn lórí ọkàn jókòó lórí agọọlá eh, àwọn bàbá rẹ̀ ojoko lórí àpèrè kọ̀tọ́jọ́ kò tó sùn ẹlẹ́mìí bá lọ á ní àwọn àṣìṣe kan a ṣe ẹ má ṣàṣìṣe kankan ẹsẹ bí wọn ti ṣe kó lè bá àríbí ti ṣe rí tọjọ́ ku rẹ̀ bá pé kọmọkù ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni ọjọ́ ku kálukú ní òkú jàmá sẹẹrí kùyùn tọjọ́ rẹ̀ ọba ti pé òní kú o àmọ́ tó bá ti pé ẹnìkan ò lè dọdú wa ma tadri nafsun bi ayyi ardin tamut tó dé lu ẹ lè máa wọ wípé ọfẹ lóṣù mẹ́ta nílùú yìí olùwà sì ti kádàrá pé ibi tó kù sínú lọ́jọ́ kejì lọba sùn lọba ní jimá torí pé olùwà ti kọ pé ibi tó kù nù sẹ́nìkan mọ ibi tó wọn kù sí kò sẹ́ni tó ibi tó wọn kù sí àwa wí tán ọlọgbẹ́sàárì rẹ sẹ́yìn kùlé rẹ onítọ̀ ọba kú ibi tí wọ́n sìn ọ́ nìyí tọ nàìjíríà làwa wà ìgbà tó lu ọwọ́ agbẹ̀mí rẹ ọgbà ẹ̀mí rẹ ní Nouakchott Mauritania ẹ dàpọ̀ adúrò owó tá a nà ká tó gbé ọ wá síbí láti Nouakchott sáwa náà ni àní ẹ fámìlì foríkorí wọ́n fi kùn lókun pé kí la fẹ́ máa gbé bọ̀ wá sí i òkú mùsùlùmí owó olówó ni o <laughs> òkú mùsùlùmí ṣe láwọn àgbéká ẹjẹ wọn sí sàn ẹsẹ̀ rántí pé mùsùlùmí nìyí ẹni kún ó sin sàn ọ̀hún náà lọ́yẹ kún ó sin sí torí pé wa ma tadri nafsun bi ayyi ardin tamut ibo ni ó kù sí ibi tó kù sí náà lọ́yẹ kún ó sin sí ibi tó kú lọ́yẹ kún ó sin sí gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn sàhábà tó tẹ̀lé anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tán tẹ̀lé lọ jagun Uhud wọ́n pa èèyàn àádọ́rin sójú ogun lọ́jọ́ tá a wí gbogbo èèyàn àádọ́rin tán pa sójú ogun yìí àwọn oníkálukú gbé òkú tiẹ̀ wọ́n ń gbé bọ̀ wá sínú Madina láti sìn anábì ni kí wọ́n dá wọn padà ibi tí wọ́n kú náà ni kí wọ́n wọn. atatara rẹ̀ mà ní pé nínú òfin ṣẹ̀ríyà tó kù mùsùlùmí bá kú síbìkan ibẹ̀ ni ká ẹ sin Si àtúwọ́n àtàtàrà àdéhìí mi mà o wípé téèyàn bá kú síbi kan wọ́n lè gbé lọ bòmí o yẹ bá kó àkànnú àwọn sàhábà máa ṣe kú sí al-Aqiq ní Madina wọ́n sì wá gbé wọn sí ní Baqi' nínú Madina ṣùgbọ́n àjẹ́ ọjẹ́ pé sábàbí kan pàtó wà tí ó mú a máa láti ibì lọ síbì ìwọ sọ yìí pé Olúwa ẹlẹ́dàá wọn kó má yà ọ́ ní bàbá èkó nítorí pé kò wo lọ wá lọ kí Allah kó jẹ́ kó kéré oko wálé ntí wọ́n ń ronú Allah ò bá gbẹ̀mí rẹ̀ ó kú sẹ́kọ̀ ó sì ti tógójì ọdún tó ti wálé kàn àdúrà rẹ̀ sì ní kó ló amẹ́sì ọ ní bàbá èkó ọ̀ wàá jẹ́ bàbá èkó lásán ó tún já sí ó kú kìí sòkú èkó o òkú èkó ẹja nù o ó kú sẹ́kọ̀ gbàtọ́ wa kú sẹ́kọ̀ àwọn fámìlì wa sọ pé àfi káwọn ọmọ gbé ọbọ̀ wálé àwọn ọmọ gbé ọbọ̀ wá sí Òró àwọn ọmọ gbé ọbọ̀ wá sí Ọ̀yọ́ àwọn ọmọ gbé ọbọ̀ wá sí Ìgbàjà àwọn ọmọ gbé ọbọ̀ wá sógbómọ̀ṣọ́ nítorí pé orí oyè kan kì í sùn dé ah ní ìrọ̀pọ̀ òwe ń ṣe déédéé o ṣé bí orí oyè ń ti ń sùn èkó ti pẹ́ sàwàlálà ó ń sùn dé nígbà tó wà láyé láàyè ṣé ń tẹ́ gbà lérò ni pé orí oyè kan lẹ́yìn ikú kìí sùn dé ah, ẹ jẹ́ tètè sín sí kòhùn bẹ́ẹ̀ bá lówó tẹ́ ẹ fi lè ralẹ̀ tẹ́ ẹ sí lẹ́kọ̀ọ́ wọ́n á pè wọ́n máa talẹ̀ ńbẹ̀ ni tí wọ́n sìnkú sí ẹ bá ti bọ́ sí mòwe. Si ìbàfò ẹ ra àwọn orí tẹ́tọ́ rọjú ẹ sin síbẹ̀ sẹ́mi kí lọ́pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá tún ní wọ́n ń gbókù bọ̀ wá sọ́nà tónútónú kí olú ẹlẹ́dàá wọ́n ṣàánú wa òkú máa di púpọ̀ ni òkú máa di púpọ̀ ẹ rí i pé ọkọ̀ lè tàkìtì kìí ṣe lásán lọ tàkìtì o tábà kókù tún máa pa àwọn èèyàn míì òkú ọ̀pẹ nìkan kan òkú ò lè pẹ́ nìkan ṣùgbọ́n ẹni tí ń wa ọkọ̀ ìbànújẹ́ tẹni tó kú ti ń wà bọ̀dá mi tá njọ ń jọ àná ó ti yá kúnnù ó lè da ọ̀nà rúma lójú ó lè mú tẹ́ntì ọ̀yẹ́ tẹ̀ nígbà tí ń wa mọ́tò lọ́padà di pọ́kọ̀ tún dànù òkú bá di púpọ̀ akramakumullah wa ma tadri bi ayyi ardin tamut torí a sọ pé òkú ṣe wọ́n tó ti lọ gbẹ́sàárì kalẹ̀ oníbi tí wọ́n sìn ọ́ sínú kìí ṣe dandan kó kú lé torí ẹ kò sínú súnà kò sínú tí islam fi kọ́ wa kéèyàn ó ti gbẹ́ sàárì rẹ̀ kalẹ̀ torí pé gbígbẹ́ sàárì kalẹ̀ àmì pé ó ti ó ti sọ̀rètí nù kúrò níbi ìsẹ̀mí nù islam ò sì sọ yí pé ẹ máa rántí ikú gbàgbé dáadáa yín nílé ayé ọmọ ṣe dáadáa ọmọ wá dáadáa láyé kì í wá ṣe bí kọ́ lọ pokùnso kọ́ sọ pé ayé ti sú ọ tí wọ́n fi bu sódà jẹ tí wọ́n fi dóògùn èkúté sínú rẹ̀ sí tọ́wọ́ apara rẹ̀ ọ̀kan tó lòun ó sì gba ayé sítọ̀rùn mọ́ para rẹ̀ ọmọ sẹ́mi olúwa ló lẹ̀mí rẹ̀ bàtọ́ bá wù ní ọgbẹ̀mí rẹ̀ mọ́ wọ ọ̀nà láti fòpin sẹ́mi rẹ kẹlẹ́mi ò tó sọ pé tó má lọ gbé sáré kankan kalẹ̀ tó wà lọ́ máa sunú rẹ̀ wò lálẹ́ bẹ́ẹ̀ lẹ́nìkan ṣe wọ́n lọ gbé sáré kalẹ̀ fúnra rẹ̀ lálẹ́ yóò ṣe bíi two hours nínú sáré pé òun kọ́ oorun sáré lẹ̀ ẹ dákun torí ti Allah ṣé wọ́n máa ṣẹ̀ṣẹ̀ kọ́ oorun sáré ni ẹnìkan dánrú ẹ̀ wò ń lu òkèèrè olúwa gbẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ bó ń ṣe bá a lọ́nu mo gbọ́ nínú documentary kan tí BBC ń ṣe nípa ẹnìkan scientist ní Russia tílẹ̀ bá ti sú ó ti gbẹ́ sáré kan kalẹ̀ yọ máa lọ wọnú rẹ̀ pé bó ni sáré máa rí bó ibi tọ́sà parí tiẹ̀ sínú torí di eléyìí ẹnìkan ọmọ ibi tóun ó kù Olúwa wa tún sọ yìí pé. فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون إليه وأن سورة النحل آية قوكا للغتا tí ọjọ́ kú wọn bá ti pé tí ọjọ́ kú wọn bá ti pé àní lọ́ wọn lára wákàtí kan a sì ní kánjú pa wọn kákòókò wọn tó pé pẹ̀lú ìṣẹ́jú àyà yẹn ni pé tí ọjọ́ kú rẹ̀ bá pé Allah kò ní lọ lára fún ṣẹ́jú àyá kásìkò kú rẹ̀ ó tó pé Allah ò ní kákú rẹ̀ lójú fún ṣẹ́jú àyá torí pé Allah ni kì í ṣèyàn àwọn màlẹ́kà tó lù wá ní kí wọ́n máa gba ẹ̀mí wa qul yatawaffakum malakul mawti alladhi wukkila bikum ẹ sọ fún wọn pé màláìka kú tá a fi sọ kọ́ máa gbẹ̀mí yín yọ gbẹ̀mí yín náà ni tásìkò yín bá tó wọn kì í séèyàn ẹ wà pèjúwe kan ni ní yunifásitì àwọn ọmọ fẹ́ ṣèdánwò wọ́n ti wá sọ pé pépà alákọ̀ọ́kọ́ yìí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ní agogo mẹ́jọ gẹ́rẹ́gẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ẹnikẹ́ni tó bá pẹ́ sí agogo mẹ́jọ yìí àní jẹ́ kó wọlé àmọ́ ìgbà tó ṣe pé ìyàn là wa èmi gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ mójútó dánwò àwọn ọmọ tó fẹ́ ṣe dánwò yìí èmi ti dé látagogo méjì àbọ̀ mo ti lọ gba àwọn ìwé ìbéèrè tí mo fẹ́ pín fáwọn ọmọ àtàwọn ìwé táwọn ọmọ máa dáhùn sí mo ti lọ gbà níbi tó ti yẹ kí n lọ gbà ní department mo ti wá dé gbọ̀ngàn bíi táwọn ọmọ ti ṣèdánwò ní agogo mẹ́jọ kogún ìṣẹ́jú ìgbà tí màá tajú kán mo rí i pé gbogbo yejú ọmọ tá à ń retí kó wá ṣèdánwò wọ́n ti wà lórí àga wọn mo á porúkọ gbogbo wọn lọ́kọ̀ọ̀kan ìjèjì kálukú dáhùn a rí i pé kò sẹ́ni kankan tí ò ti dé ní ìṣesí ọmọ èèyàn agogo mẹ́jọ ni àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ gíga sọ pé abẹ́rẹ́ ìdánwò àmọ́ níṣẹ́sí ọmọ èèyàn èmi lè ti pín ìwé ìdánwò yẹn fáwọn ọmọ lágogo mẹ́jọ kù kọ́tà gbàtó ṣe pé kò kúkú kọ ẹnìkankan lẹ́yìn ẹ tètè ṣe ń tẹ́sí ká ẹ tètè máa lọ ẹ rí i pé ojú ọmọ kàn mí tí mo fẹ́ mójútó ìdánwò wọn kí wọ́n kọ́ tí wọ́n kọ́ kí n lọ gbéwèé fún wa ní department gẹ́gẹ́ bójú ṣe ń kàn mọ́ náà ike kí n ṣe pépà alákọ̀ọ́kọ́ ìtàn kí n tún ní àsìkò tí ó tó láti ṣègbáradì fún pépà tí ó tẹ̀lé so èmi tí mo tètè ní kí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú òkùsẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọn ò ní wò mí láláì dá nígbà tí gbogbo wọn ti wà ń bẹ̀ ẹni tó bá sì parí ìdánwò tiẹ̀ ní nǹkan tí ó ṣe pé tá a bá sí papọ̀ mọ́ ìgbà tó ti bẹ̀rẹ̀ ó ti pé ọgbọ̀n ṣẹ́jú ilé ẹ̀kọ́ sì sọ yìí pé a gbọ́dọ̀ gba ìwé ìdánwò ẹnìkankan lọ́wọ́ rẹ̀ àyàfi tó bá tó pé ọgbọ̀n ṣẹ́jú sígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ̀dánwò ẹnìkan wá parí lágogo mẹ́jọ kọjá kọ́tà ẹ rí i pé kò tí ì pọ́gbọ̀n ṣẹ́jú gẹ́gẹ́ bí ti ilé ẹ̀kọ́ fi sílẹ̀ so mo lè gba ìwé ńlọ́wọ́ rẹ̀ kí n sì sọ fún pé kó máa lọ àmọ́ kó máa lọ gba ọ̀nà tí wọ́n ti rí tí wọ́n fi máa béèrè pé so sènáwó àbó sènáwó subhanallah kì í ṣe bẹ́ẹ̀ ni màláìka rí ebó ni náà ló kù wọ́n sọ pé aago mẹ́jọ alẹ́ ló kù ẹja ti pa látago mẹ́fà jàre màláìka ò ní ṣe bẹ́ẹ̀ agogo tí wọ́n ló kù gángan iná ló kù ibi tí wọ́n sọ pé ó kù gángan iná ló kù tọ́ba sọ pé òní ló kù lágogo mẹ́wàá alẹ́ yìí àmọ́ òní kú sílùú yìí ó kú ní tólgèètì àárín ibẹ̀ ló kù sí ní ògèrè tó ní mọ́ tó gbé ọ jáde ńlẹ̀ ẹ lọ́n lè kó lálẹ́ yìí àlékà kú wọ́n máa retí kọ́ wá bá wọn kìí ṣe pé ikú òun lé wa aha qul innal mawta alladhi tafirruna min fa innahu mulaqikum ikú tẹ̀ ń sá fún yọ pàdé yín yẹn ni pé wọ́n lọ ń lọ bá torí ẹ ibi tí ó ti gbẹ̀mí rẹ̀ ó débẹ̀ tásìkò kú rẹ̀ bá pé gẹ́lẹ́ ńlọ́kù gbogbo oògùn tí wọ́n ń lò fún ọ tí wọ́n wò pé ń ṣiṣẹ́ tó ń taarẹ̀ tí ń ṣe ọ́ ọjọ́ kú rẹ ni ò tí tó kò sí sí àmọ́ òkú ọjọ́ kú rẹ ni ò tí tó tọ́jọ́ kú bá tó gbogbo oògùn tá à ń lò pátá kò ní yàtọ̀ sẹ́fun àtòsùn kò ní ṣiṣẹ́ rárá rárá àmọ́ bọ́jọ́ kú ọ̀bá tí tó kò bá jẹ́ fún lásán náà lògùn ó lò lò ó sì gbádùn pẹ̀lú àṣẹ Allah tọ́jọ́ kú bá pé lèèyàn kú tí ọ̀bá tí pé èèyàn ò ní kú tó bá sì tó ẹnìkan ò sí tí ó lọ́yàn lára kó tó pé ẹnìkan ò sí tí ó kànyàn lójú ṣé pé kò sóògùn kan tá a lè lò tó lè sún ọjọ́ wa síwájú kò sí kò sọ́fọ̀ kan kò sí wọ́n ní tá máa ń ka laqad jā'akum tá lójoojúmọ́ àní kú lọ́jọ́ yìí ah máa ka lójoojúmọ́ kọ́ ọ má bàa kú ńjọ́ kan. ó rí kó ku rẹ̀ rí ọjọ́ kú ni o ti pè akramakumullah ǹjẹ́ kò sí dáadáa kan tá a lè sí tó lè mú kẹ́mi wógùn gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam sọ pé ẹni tó bá ń fẹ́ kọ́jọ́ òun ọpẹ́ láyé tó sì ń fẹ́ kí Allah kó gba láyè lọ́dọ̀ òun kó sokùn ẹbí pọ̀ àwa ń sọ yìí pé sísokun ẹbí pọ̀ sábàbí kan ni nínú sábàbí tí máa jẹ́ kẹ́mi ogun tí máa jẹ́ kárìsìkì ọ̀pọ̀ olùwà sì ń sọ yìí pé tọ́jọ́ kú kálukú bá ti pé àní lọ́la níṣẹ́jú àyà a sì ní kan lójú kó kú níṣẹ́jú àyà sí kásìkò tó kù ó tó pé. kí á nìtumọ̀ ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa tó ní sísokun ẹbí pọ̀ a máa jẹ́mi ogun. ìtumọ̀ rẹ̀ ni pé iye ọjọ́ tí wọ́n kọ póòlò náà ló lò ọ̀kan náà àwọn ìyàwó anábì sallallahu alayhi wa à ń ní Habiba wọ́n ń pé wọ́ jẹ́ kí n gbádùn gígùn ẹ̀mí jẹ́mi rẹ̀ púpọ̀ jẹ́ kẹ́mi ọmọ ìyá mi anábìíní à nítorí wọ́n ti dá tó ti dá tó ti parí ńlọ ń ṣàdúrà lé lórí ọjọ́ kú kálukú ní òkú. ajẹ́ pé kí wàá nìtumọ̀ wípé sísokun ẹbí a máa mú kọjọ́ pẹ́ a sì máa mú kí wọ́n fi àyè gbárùsìkì láàyè lọ́dọ̀ èèyàn. alimami Nawawi ṣàlàyé eléyìí wọ́n rẹ̀ ni pé lẹ́yìn ọ̀rọ̀ pípọ̀ eléyìí tó dọ́gba nù rẹ̀ nínú ọ̀rọ̀ tí imaamu nawawi sọ òun náà ni pé Allah fi àlùbáríkà sí gbèsè ayé rẹ̀ ìbùkún wà nù gbèsè ayé rẹ̀ ò ní lò ju ti Allah kádàrà pọ̀ lò lọ ṣùgbọ́n wọn ṣe ribiribi dáadáa tó rí gbèsè ń bẹ̀ yọ kọjá tẹni tó lu ẹ̀mí tó gùn gùn gùn gùn gùn ju tiẹ̀ lọ torí ẹ̀ tí wọ́n bá pín iye iṣẹ́ tó rí ṣe lórí ọwọ́ ọ̀wọ́n bá àkókò péréte tó lò láyé gbogbo èèyàn ni wọ́n mọ̀ kọ́ ààhin pé ọwọ́ àsìkò yìí ló sadúrù nǹkan yìí bẹ́ẹ̀ olúwa ti fàlùbáríkà sí ọjọ́ ayé rẹ̀ ǹjẹ́ tẹ́nìkan bá wá pa ẹnìkan kọ́ ó yìnbà ó sàládà ó pè lápè pa bí yorùbá lẹ́vù ó ṣé eléyìí ò ti kan lójú báwọn kọ̀kan lójú o ọjọ́ ku rẹ̀ gangan náà ló kù àmọ́ Allahu fi ẹni tó pa yẹn ṣe sábàbí orí bú fún ẹni tó pa wọn ẹnìkan ò sí tó lè gbẹ̀mí rẹ̀ kásìkò tó lù wá sọ yìí pé ó kù ó tótó nítorí pé ọwọ́ Allahu lẹ̀mí wà wa ma kana li nafsin. antamuta illa bi idinila kìtàbà mọ àjàlá ẹ̀mí kan ò ní bọ́ àyàfi pẹ̀lú yọ̀ǹda Allah ewéko tútù ní àbí gbígbẹ kò ní rí bọ́ lórí igi àfi pẹ̀lú màsí olúwa báwo wá lẹ̀mí ó ṣe lọ láì jẹ́ kó lu alọ́kọ̀ àkọọ́lẹ̀ pò ní lọ́lọ́ ẹni tó gbìyànjú kó n fẹ́ pọ́ ìyànjú lásán ni tolúwa bá fún un rẹ pa ńlọ lè rí ọ pa tí ọba fún lẹ́mìí rẹ pa kò lè rí ọpa gbàtà nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ti ń sùn lọ́jọ́ kan lábẹ́ bojigi ọ̀kan nínú àwọn ọ̀tá bó ṣe fa ìdáyọnu nínú ọkọ̀ idà nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ó sì yọ́lá nàbẹ lórí pé man yamna'uka minni ta ni ó gbọ́ ọ lẹ̀ lọ́wọ́ mi. wọ́n ti máa wò pé agbára òun ti ka wọ́n pa wọ́n pa tí ò ni kun kankan anabi dáhùn ni allah allah ni ó mi mí lọwọ rẹ. rẹ̀ ìdá bá sì rè bọ́ ó jábọ́ lọ́wọ́ rẹ̀ anabi náà bá mú ìdá anabi wa ni wa man yamna'uka minni ta ni ó gbà wọ́n náà lọ́wọ́ mi àyìnyàn ban kò pé kó kú o àfitọ́jọ́ ku rẹ̀ bá pé. sẹ́mọ̀kẹ́nu sẹ̀mí tá a wà yìí àwọn èèyàn kan wà tẹ́gbọ́n ti finú gbọ́ta wọ́n fẹ̀yìn gbọ́ta wọ́n ń sì ń sẹ̀mí pẹ̀lú àwọn táwọn tí wọ́n kú nítorí pé ibi tí ọ̀tá ti bá wọn kìí ṣe ibi tí tí pààyàn Allahu ọ̀kọ́ pé ni wọ́n bá lọ wọ́n tún gbé wọn dé hospital wọ́n rí àwọn ọ̀tá yìí àmọ́ wọ́n níbi tó ta sápamọ́ sí. Si táwọn bá láwọn fẹ́ yọ ni ló lè sábàbí ikú rẹ̀ kò dín kankan lọ́wọ́ nínú sẹ̀mí rẹ̀ ẹjọ́ ta náà máa bẹ́ńbẹ̀ lálàáfíà ẹlòmíì ọtọ ọba ọwọ́ iná tí ọta tó kò gba etí rẹ̀ àti kúnkùn burúkú tó gbọ̀ wọ́ọ̀ lọ́ba kú èèyàn ní wa mọ́tò ń wa mọ́tò dánfó lẹ́kọ̀ọ́ ń bẹ́ ni tọ́ ó sì wà nídìí sẹ́rìn rẹ̀ tí fi ń wakọ̀ irú àwọn eh, union garage táwọn ọmọ kan súnmọ́tò rẹ̀ kóńdó tó mú lọ́tọ̀ dáàbò dánfó rẹ̀ yìí pé súnmọ́tò rẹ̀ tíwájú báyìí bó ń tì sí mẹ́ bó ṣe múná lọ́nu tẹ́mi rẹ̀ lọ kọ̀mọ̀pá rẹ̀ ń bẹ lára rẹ̀ àárẹ̀ tí ò fariwo tí ò fẹ́ kán dẹ́rù bàyàn bóyá àrùn ẹ̀jẹ̀ ríru tó ti dé gáyà ń bẹ lára rẹ̀ wọ́n ṣe gbá mọ́tò lójijì báyìí ọgbẹ́ mímì ni tí wọ́n yìn bá ní àbí wọ́n ṣàládà gbọ́dọ̀ kú bá ti pé náà ni kọ́ máa sọ ààrẹ kọ́ máa sọ rẹ ẹni tọ́jọ́ kú rẹ ti pé ìwọ ọ̀mọ́jú máa já lọ ọmọ jà níbi aláfiṣe tọ ọmọ àlọ ọba nìkan jà ọjọ́ kú tiẹ̀ ti pé sẹ́sì máa pé ntí máa sábà bẹ̀rẹ̀ ìjà òun náà ní kó fọwọ́ tì láyà pé kí ló mean tì láyà báwọn òun kàn lọ ni pé máa sàlám ayé ó di gbèsè o ó di gbèsè làwọn bá ní à ó ti pa lọ́ba ń wọ̀n pa o mọ́kàn tí mo fi alẹ́ mẹ́gbà àwọ̀ lọ́pàá ìwé ẹsẹ̀ mọ́tì kọ́ wa kú fúnra rẹ̀ bẹ́ẹ̀ ẹnìkan ò ṣubú fúnra rẹ̀ rí ká ti ràn kú rẹ̀ mẹ́nìkan ṣùgbọ́n nìsín wọ́n ló ti torí ẹ̀ àwọn ọmọ ọlọ́mọ tó ọmọ fọ́gún mú àwọn ọmọ ọlọ́mọ tó ọmọ ránkò tó bá ṣe déédéé ọjọ́ kú wọn pa ayan nù bákan náà yàwó ẹ ọ̀rọ̀ tí tọrọ ó ti lọ mú kòbókò ọmọ nàbí ọmọ ọ̀dọ̀ tó bá ṣe déédéé ọjọ́ kú ta lọ́pàá wọ́n lọ́pàá torí pé ọ̀pọ̀lọpọ̀ orí wọn ò pé bí ọlọ́dẹ orí ni àmọ́ èlò nálé lórí náà tí wàhálà fi wá pọ̀ èlò nálé lórí ó lóun pèsè gàrí fún lọ́sàn-án yìí òun tún ra kúlíkúlí sí àti àti wọ́n ti pè ṣúgà and then what ọwọ́ awọ́ ti kọ́ gbẹ̀mí rẹ̀ ẹbí sùúrù wọn fi máa báyà mu gàrí gàrí ń gidi ha kì í sì kí wọ́n tẹ̀lé bàfá fi sùúrù gàrí òtún mi ra gàrí lọ́sàn-án ni òtún à ń béèrè oúnjẹ alẹ́ ọ̀tọ̀ lóúnjẹ ọ̀sán ọ̀tọ̀ lóúnjẹ alẹ́ tọ́ba fi lu ọmọ ọlọ́mọ pa torí délé ká sọ ara wa gidi ẹ̀mí tẹ́ rí yẹn àsìkò lílọ rẹ̀ bá ti pé àsìkò lílọ rẹ̀ bá ti pé yọ lọ náà ni tó tí wọ́n bá wá jó ń jàgídíjàgàn tó bá jó ń fìtínẹ́yàn onísàlàìsẹlẹ̀ ńjọ́ kan pẹ́ mi bọ́ ọmọ lọ torọ́ ọ̀mẹ́ni tí ọjọ́ ku rẹ̀ ti pé bí tó ti ń fa fìtínà tó ń fa wàhálà wọ́n ti lè bá bẹ́ẹ̀ kó kú wọ́n sọ pé wọ́n lọ pa wọ́n sì sí sọ lẹ́yìn ìjẹba àwọn tọ́jú ọkú kálukú bá ti pé yóò kú ni o ẹ rí ayé yìí àwọn baba ńlá wa wọn ò kú o ọjọ́ kú wọn ló pé ni wọ́n fi lọ o àwọn baba wa wọn ò kú ọjọ́ kú tiwọn náà ló pé ni wọ́n lọ wọn ìyá ńlá wa wọn ò kú ọjọ́ kú wọn ló pé ni wọ́n fi lọ o ẹ rí i pé ikú ju agbára gbogbo èèyàn lọ. ìgbà tí anabi sallallahu alayhi wa sallam tó ní man ahabba liqa Allah ahabba Allahu liqa'ah wa man kariha liqa Allah kariha Allahu liqa'ah ẹni tó bá nífẹ̀ẹ́ sáti pàdé Allah Allah ó nífẹ̀ẹ́ àti pàdé ọ̀nà ẹnikẹ́ni tó bá kórìíra àti pàdé Allah Allah ó kórìíra àti pàdé ọ̀nà ah àwọn sọ̀hábà ní ṣé ikú ni wọ́n ń sọ ni àbí báwo torí gbogbo aláàfẹ́ kú o ṣe táàfì sọ pé lágbájá fẹ́ràn àti pàdé Allah yóò fẹ́ kú ni àbí báwo ànábì ní kèsì bá ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé ó ní palẹ̀mọ́ pé kò sígbà tí kò lè dé ó sì mọ̀ pé insha allah pẹ̀lú dáadáa tó ń ṣe dáadáa ló wọ́n bá pàdé lọ́dọ̀ allah allah ò nífẹ̀ẹ́ àti pàdé ẹ̀. àmẹ́ńtọ́ wálé ayé má yàtọ̀ wá wọ́ má tó dẹ́yìn má tó kórìíra àti pàdé Allah Allah ó kórìíra àti pàdé ọ̀nà tọ́ Olúwa Ẹlẹ́dàá ni yā ayyuhalladhīna āmanū lā tulhikum amwālukum walā awlādukum 'an dhikrillāh wa man yaf'al dhālika fa ulā'ika humul khāsirūn wa anfiqū mimmā razaqnākum min qabli an ya'tiya فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون olùwẹ̀lẹ́dàá ń pàkíyèsí wa ó láti dúkìá àtàwọn ọmọ wa a gbọ́dọ̀ jẹ́ kó kọ́ ìrójú bá wa níbi àti sẹ̀sìn májọ́ ọmọ rẹ̀ ó di ọlọ́nà àti sẹ̀sìn owó ilé ayé tó ń kó ká mẹ́jọ di ọlọ́nà láti ṣẹ̀sìn nítorí pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó jẹ́ kí ọmọ àti dúkìá di ọlọ́nà láti ṣẹ̀sìn àwọn eléyìí làwọn ẹni òfò abẹ́lú ẹlẹ́dàá kọ́ mọ̀ sí wa lẹ́ni òfò owó tó lù wá fún ọ jẹ́ ó jẹ́ nǹkan tí wọ́n máa ràn ọ́ lọ láti ṣẹ̀sìn àwọn ọmọ tó lù wá fún ọ jẹ́ wọ́n jẹ́ sábàbí tí wọ́n ràn ọ́ lọ láti ṣẹ̀sìn níjọ́ tí owó wa àtàwọn ọmọ wa tó má ti jẹ́ sábàbí òkúta àdìgbòlù tí ò jẹ́ ká rọ́nà sẹ̀sìn wàláhì wọ́n ti di sábàbí orí ibùnú ọmọ mi ọmọ mi ò sì sẹ̀sìn má dúkìá mi dúkìá mi ò sì sẹ̀sìn má tá a bá ti kó ń bì wọ́n kó mi lówó ni ah nílẹ̀ jẹ́ kẹ́nìkan dà mí lólè ò sì sẹ̀sìn má ah mọ̀ṣíkèlà ẹ̀yin sọ pé nísẹ̀sìn ìṣirò tá à ń ṣe náà ni àtàárọ̀ láti kó ma àyíparí ó di láago méjì òru yóò ti rí olúwa rẹ̀ Allah ògbọ́n bínú ni ẹ̀gbọ́rọ̀ ẹni tó bá ti rí bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n èèyàn padà dẹni òfò èèyàn padà dẹni òfò Olúwa ni wa anfiqu mimma razaqnakum ẹ máa ná nínú tá a palẹ́sì fún yín nínú tá a fi rọ̀ yín lọ́rọ̀ ẹ máa nánú ẹ̀ Olúwa sọ pé kó ná gbogbo owó rẹ̀ dábàá wá pé wọ́n ṣàánú Olúwa rẹ̀ ẹ máa ná nínú tá a fún yín ní náà kò ní dín dúkìá rẹ̀ kù òní ó tún jẹ́ sábàbí tí ó fi máa pọ̀ sí i min qabli an ya'tiya ahadakumul maut kó tó di pé kú àwọn abayín o ikú máa ń báyàn lálejò kò sí tàbí ṣùgbọ́n èèyàn ó kú njọ́ kan náà ni ná nínú tó lù wá fún ọ kíkú ó tó dé kọ́ mọ́ wàá máa sọ pé rabbi lawla akhartani ila ajalin qarib ẹ bá dá mi dúró díẹ̀ ẹ lọ́ mi láà ẹ má ti gbẹ̀mí mi báyìí ìbájú ó tójọ́ mẹ́ta sí i fa asaddaqa wa akun minas salihin kémi náà tiẹ̀ gbàgbọ́ kí n fi jẹ́ ọ̀kan nínú àwọn ẹni rí máa ná nínú tó lúwa fún ọ ikú ń bẹ máa ná nínú tó lúwa fún ọ òjijì ló máa ń dé máa ná nínú tó lúwa fún àìtí ikú rẹ lówó fi jẹ́ tiẹ̀ tó o bá ti kú owó ọ̀jẹ́ tiẹ̀ mọ́ o ó ti di tàwọn tí ó jogún rẹ̀ torí ẹ̀ la Nabi sallallahu alayhi oníṣòwò yín lẹ fẹ́ràn jù ni àbówó àwọn tí ó jogun yín wọ́n ń bi àwọn sàábé léèrè àwọn náà ń bi yín léèrè lónìí ṣé dúkìá tí yín lẹ fẹ́ràn jù àbí dúkìá tí ó jogun yín ń kálukú fẹ́ràn tiẹ̀ ju ti ẹni tí ó jogun rẹ̀ lọ bó bá jẹ́ bẹ́ẹ̀ dúkìá rẹ̀ lè tó bá jẹ àbò fi ṣèyàn láǹfààní sórí gbogbo ètò ọba kù owó olówó ni o owó olówó ni tètè ṣe dáadáa síra rẹ̀ nu owó rẹ̀ má jẹ́ tí ó máa dá sà irú ètò àwọn èèyàn ń dá pé níta yẹ bá jẹ lẹyẹ gbé fò gbogbo ẹ ní ọmọ ajẹ ní ọmọ ajẹ ní ọmọ ajẹ ní ọmọ ajẹ yọ jẹ títí títí àjẹwú lọ́rùn kálá ẹnìkan ní ìsìn ó nílé ilé yẹn ó tó pé kí ní hundred million ó wá ní níta yẹ bá jẹ lẹyẹ gbé wọ́n sì dàgbà ó ti wọ eighty wá ní ọfẹ́ fi ilé yẹn sọ́jà kún ọbọ̀ ta nítorí pé anabi sallallahu alaihi wasallam ó ní ká fẹ́ràn owó wa jowó ẹni tí ó jogun wa lọ anabi náà ló sọ pé la an tatruka warathataka aghniya khayrun min an tatrukahum 'alatan yatakaffafuna an kó o fa àwọn ẹni tí ó jogun rẹ sílẹ̀ lólówó ọlọ́rọ̀ ó péjú kó o fi wọ́n sílẹ̀ lólóṣì lọ tí wọ́n máa tẹ́wọ́ sáwọn èèyàn kó o fi wọ́n sílẹ̀ ní olówó ọlọ́rọ̀ ó péjú kó fi wọ́n sílẹ̀ lólóṣì lọ tí wọ́n máa tẹ́wọ́ sáwọn èèyàn ó wá ilé ní hundred million ó wá ń fi owó sara rin dín àwọn aṣọ tó wọ̀ látìgbà tó ti wà ń kékeré ayé rẹ̀ ó wá sí ní wọ́nìs àwọn bàtà ó wá ń lóríṣiríṣi àwọn gba dírẹ́bà lóríṣiríṣi owó tí wọ́n kò ju twenty thousand lọ wọ́n wá san eighty fún wa torí kò fẹ́ gbádùn kú ni ah subhanallah káwí ká gbọ́ o ti tán torí pé ọ̀fẹ́ràn owó rẹ ju àwọn tí ó jogún rẹ lọ ajẹ́pọ̀ fẹ́ àwọn tí ó kọ́ wa kọ́ àwọn mọ́ṣáláṣí káàkiri èyí tó ti kọ́ láti bẹ̀rẹ̀ ayé rẹ kò sí tó burú kó mówó yẹn kó fi kọ́ àwọn ilé ẹ̀kọ́ tó ti máa kọ́ àwọn ọmọ lẹ́sìn Islam kò burú ìlú yín ibìkan wà tó ṣe pé odò ọkọjá níbẹ̀ ṣùgbọ́n wọn ò máa fara lé lórí lọ́ba wọn máa fara lé lórí kí tó tẹlẹ́mù aráàlú kí wọ́n máa ríbi sọdá látòdì kan sódì míì bẹ́ẹ̀ ni kò sí ní tó burú kò mówó kó kọ́lé kalẹ̀ tí wọ́n ti máa tọ́jú àwọn ọmọ òrukàn kò mówó kó fi kọ́lé kalẹ̀ tí ó jẹ́ ibùgbé fáwọn aláìlọ́kọ tí ó sì rẹ́ni tọ́jú wọn gbogbo eléyìí tó bá yẹ pé tó fowó ń ṣe ni rere ni tí ó ṣẹ́kù fún wọn náà díjọ́ gbẹndàlùkìyàmà gbẹ́bọ́n o tó ṣe pé kàngádẹ́rọ̀ sí gbogbo ọ̀tún àtòsí ní gbogbo bíkíbi tí wọ́n bá ti bùkátà omi bó sì jẹ́ kànga náà ni tó ṣe pé àwọn máa fi dóró fà kò sí nǹkan tó burú mbẹ nínú àwọn dáadáa tó lè fowó sẹnu àmọ́ kọkàn máa fi jẹ wọn máa jẹran pékin pékin ṣé ẹran lọ jẹ rí ni àbó ṣe eléyìí jẹba àwọn torí ẹ ẹ máa ná nínú tó lu wá fún yín o kó tó di pé dé tí bá dé walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha kò nílò ẹ̀mí kan lára tọ́jọ́ kú rẹ̀ bá ti pé o lẹ́ ń gbọ́ yìí o tọ́jọ́ kú bá ti pé kò sí nǹkan kan tí ó lọ lára o aha wa qila man raq wa dhanna annahu al-firaq níjọ́ tí ikú bá dé wọ́n máa bèrè pé ta lẹ́ni tó mọ àdúrà tá a lè ṣe ta ló mọ̀ ń parúkú yá bí bàbá ṣẹ̀ṣẹ̀ yọ̀ dá o ikú ti dé ni aha ó náà máa wò pé ọ̀dájú pẹ́pọ̀ ó boró máa o ẹ̀pọ̀ ò lè boró máa o ẹ̀pọ̀ ò lè boró máa o ọjà tètè sọ la ilaha illallah kọjá pé ńgbà tó kúkú ò láyé gbólóńtò wíkà yìí nìkíni la ilaha illallah kílẹ̀ bá yọ wa ẹ̀mí kan ò sí tó lù ọ́ lọ lára nígbà tọ́jọ́ kú rẹ̀ bá pé Olúwa ẹlẹ́dàá wa ọ wá fi kú ó jẹ́ kó gba ìgbèrí rẹ̀ Olúwa fi dẹ́rù bọ̀ ọ̀sàárẹ̀ ọ̀dàbí ìgbà tó kù ọ̀dákú ọlọ́jọ́ kan gbáko ọwọ́ atají dípò kó máa dúpẹ́ fún Allah wọ́n tún fún ọ láǹfààní mi tó fi túbá níbi àwọn ẹ̀ṣẹ̀ rẹ àìdá rẹ àtàṣìṣe rẹ kó lè bá a tún sí àwọn ojú ìwé ìwé tuntun tó ṣiṣẹ́ rẹ sí àwa wítàn wa ń pọ̀fọ̀ ọ̀wá ni bàbá láàmú ni ọ̀la làámú bàbá láàmú irọ́ lásán ọ̀ ń tan rẹ jẹ máa mọ́lá náà lójoojúmọ́ ọ̀kadà kú ní ti gbogbo ọ̀tàn. bákan náà ọ̀gá ni ẹ ìwọ kú mo ti kìlọ̀ fún ọ mo ti yabí ma ọ tó bá yabí wọn pa ọ ni o Allah bá wa pa kí gbogbo owó sinmi ọba bá wa pa kún kí gbogbo owó sinmi irọ́ lásán ọjọ́ kú rẹ ò tí ì tó ẹnu rẹ ń jó bí ewé jóbélé ńgbà ọba tó á rí bó ṣe pa bó ni ọba pa ọ ni bí wọn lọ́ba pa ni á rí bó ṣe pa torí ẹ tí àsìkò kú ẹnìkan bá tó olúwa ò ní lọ lára o. tí ikú tí ọba wa pọ tọba sionfila ọpẹ́ rẹ̀ ní kò pọ̀ lẹ́sìn kò tún dá ní ìmánì kò jìnnà sí ìwà pálapàla àti ẹ̀ṣẹ̀ torí pé léyìí ló lè ràn ọ́ lọ́wọ́ tó fi padà sóríire nígbẹ̀yìngbẹ̀yìn torí ẹ̀ ló sì jẹ́ pé múmìnì tí ọjọ́ kú ọba ti pé torí pé òun jí sáyé kan yóò dúpẹ́ fún Allah alhamdulillahi alladhi ahyana ba'dama amatana wa ilayhin nushur bẹ́ẹ̀ ni yóò dúpẹ́ fún Allah wípé Allah tún fún un láǹfààní mi láti jẹ́ pé òun tún ṣàlékún dáadáa kún ètò òun ti ṣe tẹ́lẹ̀ ó tún fún un láǹfààní mi tóun ó lò láti tọrọ àforíjìn lórí àwọn ẹ̀ṣẹ̀ tóun ti ṣe síwájú kápẹ́ ti gbẹ̀mí rẹ ó jí sáyé láàárọ̀ yìí ó ní láǹfààní àti ṣàlékún dáadáa tó ṣe lónìí o sì ní láǹfààní àti tọrọ àforíjìn lórí àwọn àìdá tó ti ṣe síwájú torí ẹ oore ńlá ni wọ́n ṣe fún ọ nígbà tí wọn ò tí gbẹ̀mí rẹ tó tún bára rẹ lẹ́mìí láàyè láàárọ̀ yìí tó tún sẹ̀mí dìgbà tá a wà nù rẹ̀ yìí ìtumọ̀ tó fi gbọ́dọ̀ dúpẹ́ fún Allah kì í ṣe pé ọmọ dúpẹ́ ọmọ yọ̀ lórí pé ha ó tún láǹfààní àti jẹ àmàlà àtọ́bí abúlà hmm? tí èèyàn bá ti kú ní ìsìn gbogbo yẹn tà ń jẹ yìí èèyàn ò ní jẹ mọ́ à ah, eh, ìrònú rẹ̀ ò ju ti bèbí lọ ẹ ń bá jẹ pé gbogbo ìrònú ajẹ amú ajẹ amú ni wọ́n ń rò tó fi rò yí pé wọ́n ṣoore fún ọ tó tí kù rárá o àwọn kèfèrí ló máa ń ronú eléyẹn torí pé kèfèrí al-asl ní pé ya'ishuna li ya'kulu al-kuffar ya'ishuna liya'kulu wa liyashrabu kèfèrí ń sàmì kí wọ́n lè jẹ kí wọ́n lè mu ni ammal mu'minun fa innama ya'kuluna wa yashrabuna liya'ishu àwọn mọ́mìnì ń tiwọn àwọn ń jẹ àwọn mú kí wọ́n lè sàmì ni kèfèrí ńkọ́ òun sàmì kó lè jẹ kó lè mu àwọn ń jẹ àwọn mu ká bá a sẹ̀mí ká bá a lágbára láti jọ́sìn fún Allah bólú ẹlẹ́dàá wa ṣe ń fẹ́. àmọ́ kèfèrí àwọn ń sẹ̀mí kí lè ni wọn ò ní àfojúsùn méjì ju jẹ jẹ jẹ kí ló dé gbogbo wàhálà yìí pọ̀ níta jẹ náà ni bẹ́ẹ̀ sì gbọ́ táwọn sọnù tá a jẹ tá a jẹ tá a jẹ ẹ̀rí wọn ni tá a ọ jẹ wa yìí náà ni múmi ní tiẹ̀ òun jẹ kó lè sẹ̀mí ni kèfèrí ńkọ́ ó ń sẹ̀mí kó lè bá a jẹ ìyàtọ̀ wà láàrin àwọn méjèèjì bákan náà eléyìí wà nínú suratul munafiqun àyà kẹsàn-án sí àyà kọkànlá olúwa tún sọ yìí pé hàtà ìdájà jaa ahadahumul maut qala rabbi irji'un la'alli a'malu salihan fima tarakt. كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون olùwàní tí ikú bá dé tí ó mú ẹnìkan nínú àwọn kèfèrí tí ikú bá dé tí ó mú ẹnìkan nínú àwọn múnáfìkì tí ikú bá dé tí ó mú ọ̀kan nínú àwọn tó fi gbésí ayé wọn ráre yóò máa sọ pé rọ́bìrì jìrún ìlú olúwa mi má jẹ́ kó o mú mi lọ ẹ dá mi padà ẹ jẹ́ n ṣẹ́kù ẹ má ti pa mí ikú mi ọ̀dà báyìí. qala rọ́bìrì jìrún ikú mi ọ̀dà báyìí hẹn o lè sọ pé a kì í gbọ́ kinní kan a kì í gbọ́ kinní kan a kì í gbọ́ ìwọ gẹ́gẹ́ bí kinní kan àì gbọ́ ọkọ àì gbọ́ àdá hẹn ìwọ gẹ́gẹ́ bí ọkọ wọ́n gẹ́gẹ́ bí àdá àbí òye wa ọ̀kan ní alukurani gáà kéku wọ́n gẹ́gẹ́ bí alukurani wọ́n gẹ́gẹ́ bí alukurani eléyìí wọ́n ń pè ní kiyasu malfarik wọ́n fi tí ọjọ́ra wọn wéra wọn tọ́ wọ́n dá alukurani mà torí ẹ̀ tíkú dé ìrò olúwa dá mi padà bọ́yá dáadáa tí ń ṣe tẹ́lẹ̀ máa ṣe ṣégbà yìí wà á làárọ̀. wọ́n ti lọ ọ lára ó fi lu ọgọ́ta ọdún wọ́n lọ ọ lára ó lọ àádọ́ta ọdún wọ́n lọ ọ lára ó lọ àádọ́rin ọdún wọ́n lọ ọ lára ọlọ́gọ́rin ọdún ọlọ́àádọ́rùn ọlọ́gọ́rùn wà aláàdọ́fà wà ọlọ́gọ́fà wà aláàdóje wà ológóje wà tó gbóngbòkúgbò ó ṣe gbogbo dáadáa ń gbà wọn á ní kó tí wàá dé wọn á ní kó fún ọ ní ọwọ́ ìṣẹ́jú méjì ọlọ́ọ̀gùn yóò rí jọ́sìn tó ṣe ń bẹ̀ máa ṣe fún à nídìí lọ. so bẹ́ẹ̀ ni o si àsìkò yìí ni wọn náà retí kó tó di mùmínì àsìkò yìí ló ń retí kó tó gba Islam àsìkò yìí ló ń retí kó tó dání tó máa tẹ̀lé sunna nígbà tí kú bá dé ta ni ó gbọ́rọ̀ rẹ̀ kò sẹ́ni tí ó gbọ́rọ̀ kò rí bẹ́ẹ̀ innaha kalimatun huwa qailuha ọ̀rọ̀ lásán ni tí ò ní tuma torí pé jimá tí ó bá da alárúbá là á ti dá a mà wọ́n ti lọ lára lọ lára lọ lára lọ lára ó sàǹfà nínú àkókò yìí rí sísìn lọ́wọ́ á sàǹfà nínú ẹ̀. wa min waraihim barzakhun ila yawmi yub'athun inú sáré wọn máa wà díjọ́ gbẹ̀ndàl qiyama ó kú ó kú náà ni tó eléyìí náà tó fi hàn wá pẹ́ńtọ́ bá ti kú ti kú o kò sí ti ń jákúdá yà àwọn Yorùbá level ni wọ́n sọ pé kíní kan jákúdá àyà wa min waraihim barzakhun ila yawmi yub'athun inú sàárè wọn máa wà díjọ́ gbẹndàl qiyama olùwà sọ̀rọ̀ oníkòrí bẹ́ẹ̀ kíní kan jákúdá àyà Nigerian limited lọ́dọ̀ tiẹ̀ kò sí ti ń jẹ bẹ́ẹ̀ ẹ̀ ń bá ti kú ti kú nínú àdìsá nàbà muhammad sallallahu alayhi wa sallam ó ní ana awwalu man tanshaqqu anhu al-ardu yawma al-qiyamah èmi là kọ́kọ́ ẹni tí ilẹ̀ ọkọ̀kọ́ lanu fún tí ó jáde kó nu sàárì rẹ̀ àmọ́ lọ́jọ́ wo lọ́jọ́ gbẹ̀ndàl qiyama ṣáájú ọjọ́ gbẹ̀ndàl qiyama kò sí ní tọ́jọ́ jáde jáde lọ́bù òun àti ta ni wọ́n fẹ́ jọ máa pàdé ṣèkìnnì tó bá ti kú o ti kú wọ́n ti gbé ọsìn ó ti jọ́ gbẹ̀ndà kìyàm nínú sàárè rẹ ọmọ rí bẹ́ẹ̀ ni yaba ni ọ́ bẹ́ẹ̀ ni kẹba ni ọ́ ọmọ jìyà ọmọ rí kẹ ẹni tó jẹ́ ni ìyà yóò rí ya rẹ̀ nù sàárè ẹni tó jẹ́ ni ìkẹ́ yóò máa rí kẹ́ nù sàárè torí ẹni tó kú kò sí tàbí ṣùgbọ́n nínú ìgbàgbọ́ àwọn ahlẹ̀ sunnati wal jama'a wọ́n ní tí a bá ṣàdúrà fẹ́ni tó kú àdúrà máa wúlò fún wa àdúrà máa wúlò fún wa bóyá ẹni tó kúnyùn ó jẹ́ ẹni tó ṣe pé ó jẹ́ ìbátan rẹ̀ àbí kò jẹ́ ìbátan rẹ̀ àmọ́ jẹ́ mùsùlùmí ma kana linnabiyyi walladhina amanu an yastaghfiru an yastaghfiru lil mushrikina. ولو كانوا uli qurba من بعد أن تبين لهم أنهم أصحاب الجحيم kọtọ النبي صلى الله عليه وسلم بين bẹ́ẹ̀ ni kọtọ sí àwọn mùmíní kí wọ́n máa tọrọ àforíjì fún àwọn ọ̀ṣẹbọ lẹ́yìn ìgbà tó ti hàn sí wọn kódà kó sí àwọn mọ̀lẹ́bí yín ni wọ́n ìbátan yín ni wọ́n ìyekan yín ni wọ́n lẹ́yìn tó ti hàn sí yín pọ̀ máa ná ni wọ́n níjẹ́ òní máa ń hàn sí ọ̀pọ̀ máa ná lẹ́nìkan ẹni tí ò tí kú kò lè hàn sí ọ̀pọ̀ máa ni o torí pé wọ́n ọ̀ma bí ó ṣe kú kèfèrí lè di mùsùlùmí mùsùlùmí ó lè di kèfèrí torí rẹ̀ ìwọ náà ó lè má jánu kó má fọwọ́ sọ̀yà ọ̀ma bó ṣe parí ayé rẹ̀ sí à ń bẹ Allah kó jẹ́ ká parí ayé wa lórí Islam kó gbẹ̀mí wa pẹ̀lú iman kèfèrí lè di mùsùlùmí mùsùlùmí lè di kèfèrí àmọ́ tí èèyàn bá kú lórí kèfèrí tí ó gba islam tó fi kú ìgbà náà ni wọ́n máa ń sọ pé lágbájá ọmọ àná ni torí ẹ̀ ló sì wàá nù àdìsá nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní tẹ́ ẹ bá kọjá gbára sàárè kèfèrí ẹni tó kú lórí kèfèrí ẹ fún ní ròbà ànújẹ pọ máa ná ni ọ. akramakumullah ẹni tó bá ti kú lórí kèfèrí o Allahu ní kò tọ́ sànàbì kò tọ́ sáwọn olùgbàgbọ́ òdodo kí wọ́n tọrọ àforíjìn fún wa ma torí ẹ̀ ẹni tó Islam kò bá jẹ́ iye kan rẹ mọ̀lẹ́bí àbíba tan rẹ kò bá àmọ́ sì jẹ́ iye kan rẹ kò bá àmọ́ jẹ́ mọ̀lẹ́bí rẹ kò bá àmọ́ jẹ́ bàtàn kódà kọjá ni tó mọ̀rì gbogbo wọn pátá tó o fún wa àdúrà yóò bá wọn lópin ìgbà tán kú lórí al-islam lópin ìgbà tán kú lórí al-islam torí ẹ̀ ń ló ṣe jẹ́ pé kó o sojú kòkòrò láti kú lórí islam ó pàtàkì púpọ̀ ẹni tí ò bá ti kú lórí islam òun ló pàdánù àdúrà táwọn alààyè tó ṣẹ́kù lẹ́yìn rẹ̀ ó máa ṣe òun ló dínà kó wúlò fún òun ló dínà kó wúlò fún òun. tí ìwọ tó o bá ti ṣiṣẹ́ tí ó jẹ́ ká dùà ẹni tó bá kù lẹ́yìn rẹ̀ ó wúlò fún ọ lẹ́yìn ìgbà tó o bá kú bí wọ́n ṣàdúà nǹkan fún ọ kò ní bọ̀ ó kú kèfèrí mùnàfìkì ó lẹ́ni tó jẹ́ ọ̀tá Allah àdúà àwọn fẹ́ ṣe fún ọ tí ó bọ̀ kó lè bọ́ kò lè bọ́ wọ́n kàn jẹnu yànnì apá kan náà olùmọ̀ sọ kápẹ́ bàbá èèyàn jẹ́ kèfèrí màmá èèyàn jẹ́ kèfèrí wọ́n wá kú lórí kèfèrí wọ́n wá ń ṣàdúrà pé ya Rabb bá mi forí jìn bàbá mi bá mi forí jìn ya mi bá mi forí jìn bàbá mi bá mi forí jìn ya mi bá mi kẹ́ wọn bá mi gẹ̀ wọn. àwọn sì ti wá bẹ ẹni tí ọ̀tọ́ sí ọ wípé kó tọrọ àdúrà fún wọn ni olú ẹlẹ́dàá wọ́ bọ̀ wí lórí àṣìṣe tó o ṣe tó o fi ṣàdúà sẹ́ni tí ọ̀tọ́ sí kọ́ ṣàdúà fún àmàdúà tó o ṣe kò ní lọ lásán àdúà wọn lọ bá bàbá ńlá rẹ Adam àti ìyá ńlá rẹ Hawa. nítorí pé àwọn lẹ́tọ̀ọ́ sí àmọ́ bàbá rẹ tààrà tó kún káfìrí ìyá rẹ tààrà tó kún káfìrà àwọn lẹ́tọ̀ọ́ sí ọgbà bá wí eléyìí àmàdúà wọn ò ní lọ lásán yọ lọ bá bàbá ńlá rẹ̀ Adam àti ìyá ńlá rẹ̀ Hawa torí ẹ jama kákìí sára kákìí sára ẹni tó bá ti kú òun ti kú tó bá ṣe dáadáa yọ ọmọ rẹ̀ san dáadáa rẹ̀ láti inú sàárì àti inú sàárì wọn ti fààyè rẹ̀ hàn nínú àlùjánnà òun ò mọ̀ wá pé ya jẹ́ kí gbèǹdé àlùkìyàmù dé lẹ́sẹ̀kẹsẹ̀ toró ń tira mi pé tòun ọ̀dà ẹni tó wá kú lórí ìṣekèfèrí mùnàfìkì olórí ibú tí ò ní wà lè jẹ́nà wọ́n máa fi hàn òun àyè tí ó dé sí nínú náà jahannam àti jọ́tọ́mọ́s ti gbé sínú sàárè òun ni ó ti máa rí ya sàárè wọ́n máa sọ pé ọ̀rọ̀bì látòkèmí sáà ìwọ olúwa mi má jẹ́ kí gbẹ̀ndàlùkìyàmọ̀ ọ̀bẹ láéláé torí kí lòun ó rí ń aburú ni. torí ẹ ẹ jẹ́ ká mójútó ọ̀rọ̀ ara wa níṣẹ́ lolúwa ẹlẹ́dàá wa dá wa sí dòní ká lè bá ronú pé wàdà lórí àìda aburú àtàṣìṣe eléyìí tá a ti ṣe sẹ́yìn ká lè bá túbá ní túbá tó mọ́kànga tí ò jẹ́rù túbọ̀ olóńgbò ká sì lè bá a láti ṣe dáadáa eléyìí tó lu wa fi sànú èèyàn tí èèyàn fi rà lìjánná wọ̀ lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù sẹ́ẹ̀rí tó ní kálukú wa bá ronú nípa ọ̀rọ̀ ara rẹ̀ tó bá ronú nípa àtúbọ̀tán rẹ̀ ẹ̀rí pa ní lásìkò kankan féré tàbí ẹ̀fẹ̀ má oníkálukú ó múra yóò le oníkálukú yóò sì ní àfojúsùn wípé kò wù mí láti ráre kò wù mí láti ṣègbé kò wù mí láti jìyà tí àwọn nǹkan burúkú mẹ́tẹ̀ẹ̀ta yóò bá ti wọ̀ àjẹ́ pé ìwọ jẹ́ mùsùlùmí wàá mójútó ìsìláàmù rẹ dáadáa nítorí pé islam lẹ̀sìn àsìnlà òun lẹ̀sìn tá a ṣe tá a fi yege ìwọ tó sì jẹ́ pé ò tí gba islam gba islam lónìí má jẹ́ ó dọ̀la nítorí pé èèyàn kì í foríire rẹ̀ dọ̀la olúwa nìkan lọ́mọlẹ̀ tí ó mọ́la ilẹ̀ lè má lọ́la kọ́ mọ́ mọ́ pẹ̀lú èèyàn kéèyàn ó ti di ẹni tó jẹ́ pé ó ti jáwé bomú ó di ara lẹ̀ ó ti di ẹni tó ti kú àkùkọ ti kọ lẹ́yìn rẹ ọmọ wa kábàámà àná ni bá sì túbà o àmọ́ kí wọ́n á ní máa kọ dínà kẹ́ni tó jẹ́ kèfèrí ó túbà kó nù tiẹ̀ gba Islam ìgbà tó ti gbọ́ pójú ọ̀nà kan téèyàn àgbà téèyàn fi ṣoríire ní al-Islam ó lójú ń tì òní torí pé àwọn èèyàn táwọn ti jọ wà níbi tó ń wà tẹ́lẹ̀ wọ́n kàn máa folú ẹ̀ ṣe yẹ̀yẹ́ ni wọ́n da yẹ̀yẹ́ olúwa rẹ̀ lẹ̀ wọ́n mọ̀ pé kí ẹ̀ ń gbèsè gba ìwọ̀n akẹ́ kí lọ wá lọ bẹ́ẹ̀ àwọn akẹ́ taló taló dẹ́rù bọ́ taló sọ pé táwọn ò ní já rere níbi táwọn wà yìí ah Islam ló lè já sí rere o tó bá ń tàn ọmọ tan ara rẹ o wọ́n ń gbé ọ ńláńkẹ́ tètè fúra o nítorí pé bí tí ẹnu ti ṣe bàjẹ́ títí ẹnu gbiná bí tẹni títí ẹ ti gbiná ìlànà títí ẹ gbiná ọmọ wá fún ọ torí ẹ ẹnìkan ò sí tí abọ́ rẹ̀ ọ̀ta tí ò ní máa wá kí tí ọ̀fọ́ dànù islam ó nìkan lọ́nà waman yabtaghi ghayra al-islami dinan falan yuqbala min wa huwa fil akhirati min al-khasirin ẹnikẹ́ni tó bá wá nǹkan mi tó fi ṣẹ̀sìn tó yàtọ̀ sí islam allahu ò ní gbà lọ́dọ̀ rẹ̀ inú àwọn ẹni òfò ni ó sì máa bẹ lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù olùwànífẹ́ idha nufikha fi s فلا أنساب بينهم فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون Olúwa ní jọ́ tí wọ́n bá fẹ́ atẹ́gùn síhò atẹ́gùn síhò èyí tí ìgbéǹdàkìyàmù ó fi dé ibi kan ò ní sí láàrin wọn mọ́ lọ́jọ́ yìí. òní ma bàbá rẹ̀ ń bàbá mọ òní ma ìyá rẹ̀ níyá rẹ̀ mọ wà á ti mọ ọmọ rẹ̀ lọ́mọ mọ wà á ti mọ ọkọ rẹ̀ lọ́kọ mọ wà á ti mọ ìyàwó rẹ̀ níyàwó rẹ̀ mọ. subhanallah yawma yafirru almar'u min akhi wa ummihi wa abi wa sahibatihi wa bani likulli imri'in minhum yawma idhin sha'nun yughni. ọjọ́ tó ṣe é pé èèyàn máa sá fọmọ ìyá rẹ̀ èèyàn máa sá fún ìyá àti bàbá rẹ̀ èèyàn máa sá fún ìyàwó àtàwọn ọmọ rẹ̀ kí ló dé nítorí pé ntí ń bẹ wájú kálukú ó tó ntí ń bẹ wájú kálukú ó tó kó àìrójú Olúwa ní lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù ìbí kan ò ní sí láàrin wọn ẹnìkan àsìtí béèrè ẹnìkejì torí kálukú ara rẹ̀ ní ọmọ àdù ọjọ́ ńlá lọ́jọ́ yìí o yàwó mi ọmọ mi dáàdi mi mami mi bí dáàdi ló ń pè wọ́n bí mami ló ń pè wọ́n oní pọpsi mamsi gbogbo òpèkúpè tó ń pè bàbá mi màmá mi gbogbo ayé lọ́mọ ayé lọ́mọ tọ́jú ọgbẹ́ni dàlùkìyà òní béèrè kálukú nafsi nafsi tèmi tó mi lẹ́rù ẹ má bàa wá mi kù nígbà táwọn anabi Allah táwọn náà bá ń sọ bẹ́ẹ̀ ẹ dákun àwa ń kọ́ torí ẹni tọ́gà ọba kàkè sórí àwa rárá ni ó tún kàkè èyí túmọ̀ sí wípé àní béèrè ara wa torí ní ń bẹ ń wájú kálukú ó ti mú kọ́mọ́sí bí kan láàrin wa faman thaqulat mawazinuhu. فأولئك هم المفلحون torí náà ẹnikẹ́ni tí àwọn òṣùwọ̀n rẹ̀ tó bá fi lè wúwo tí dáadáa rẹ̀ tó tẹ̀wọ̀n ju àìdá rẹ̀ lọ àwọn eléyìí làwọn olórí rẹ̀ o abẹ́ Allah kọ́kà wá kún wọn àwọn ẹni tí dáadáa wọn tó tẹ̀wọ̀n ju àìdá wọn lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹni bú èèyàn rádaràda ilẹ̀ ẹni tí àìdá rẹ̀ bá pọ̀ ju dáadáa rẹ̀ lọ nínú àwa mùsùlùmí yìí o tó bá fi lè sọ́ra lẹ̀ tí àìdá rẹ bá fi lè pọ̀jù dáadáa rẹ lọ á èèyàn burúkú ni ọ torí ẹni Ibn Mas'ud radiyallahu anhu ó ń lọ sọ bẹ́ẹ̀ ó ní Allah wádẹ́rẹ́ gbogbo ẹni tí ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ bá pọ̀jù mẹ́wàá mẹ́wàá rẹ̀ lọ torí sẹ́ẹ̀rì kan tó bá ṣe ládàá mẹ́wàá ni àìdá kan tó ṣe ẹ̀ṣẹ̀ kan wọ́n kọ́ lẹ̀ fún ọ kọ̀ọ̀kan tí wọ́n ń kọ fún ọ lórí àìdá kọ̀ọ̀kan tó ń ṣe ọwọ́ àpọ̀jù dáadáa tó jẹ́ pé tó o bá ṣe kan ládàá mẹ́wàá wọn ò fún ọ lọ a ó túmọ̀ sí pé èèyàn lásán ni ọ èyí ṣèyàn gidi torí rẹ̀ ẹja gbìyànjú tọ́ba tiẹ̀ sa ẹ̀dá ká ṣe dáadáa lẹ́yìn rẹ̀ mẹ́jọ jẹ́ pé àìdá náà lọ́kàn máa pọ̀ ṣe ó ṣe dáadáa lẹ́yìn rẹ̀ wa atbi'i sayyi'ata alhasanata tamhuha bẹ́ẹ̀ l'Ànábì sọ fún wa ó ní máa ṣe dáadáa lẹ́yìn àìdá torí tọ́ba ṣe dáadáa lẹ́yìn àìdá dáadáa tọ́ba ṣe lẹ́yìn àìdá yóò máa pa ìdá rẹ̀ olùwàsọ̀nù alukur'an ó ní innal hasanati yudhibna sayyi'at àwọn dáadáa tá a bá ṣe yóò máa pa àwọn àìdá rẹ torí ẹ gbogbo ẹni tó bá rí kó ń sa àìdá má jẹ́ kí àìdá àwọn jẹ́ pé náà lọ gbẹ̀yìn nínú sẹ́ẹ̀ rẹ ṣe dáadáa lẹ́yìn rẹ̀ torí dáadáa tó bá ṣe lẹ́yìn rẹ̀ olúwa fi pa ẹ̀ṣẹ̀ àìdá rẹ̀ yẹn rẹ́. ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون olúwa ní gbogbo ẹnikẹ́ni tó sùn wọn ṣe tiẹ̀ tó bá fúyẹ́ dáadáa rẹ ó kéré ṣàìdá dáadáa rẹ ó kéré ṣàìdá rẹ òṣùwọ̀n ṣe rẹ fúyẹ́ dáadáa rẹ ó kéré ṣàìdá rẹ àìdá lórí ṣe àríkò orí dáadáa ṣe. فأولئك الذين خسروا أنفسهم olùwà ni àwọn eléyìí làwọn ẹni tí wọ́n ṣòfò ara wọn sẹ́wọ̀n pé ńgbà tí èèyàn bá ṣe dáadáa ìwọ ló jèrè fúnra rẹ̀ tí èèyàn bá ṣàìdá ìwọ ló ṣòfò fúnra rẹ̀ o kò fò bá bàbá àbíyà rẹ̀ torí bàbá àtìyá rẹ̀ náà ń dura wọn ni ìwọ ló ṣòfò tó pàdánù ara rẹ̀ mọ́ra rẹ̀ lọ́wọ́ torí ẹ ṣe dáadáa forí ara rẹ ni in ahsantum ahsantum li anfusikum wa in asatum falaha olúwa ní tẹ́ bá ṣe dáadáa orí ara yín lẹ ṣe dáadáa fún o tẹ́ bá sì ṣàìdá orí ara yín lẹ ṣàìdá fún tán olúwa ní àwọn ẹni tí òṣùwọ̀n ṣe wọ́n bá fúyẹ́ fa ulaika alladhina khasiru anfusahum àwọn eléyìí làwọn ẹni tán ṣòfò ara wọn o fi jahannama khalidun inú na jahannama wọn máa bẹ láéláé o ẹja kí èsì sẹ wa o ọ̀pọ̀lọpọ̀ gbà ṣètánì máa ń ṣiṣẹ́ bú lọ́sọ̀ọ́ fún àwọn èèyàn àwọn èèyàn máa wá rọ́ọ̀lù àwọn èèyàn máa ṣàìdá wọ́n máa ṣe pálapàla ọ̀pọ̀lọpọ̀ ń mọ̀ pé tí mò ń ṣe ọ̀dà wọ́n mọ̀ pé tí òun ṣe pálapàla ni. àmọ́ yóò máa ṣe pẹ̀lú ẹ̀mí pé inshallah wọ́n padà túbá inshallah wọ́n padà túbá kìí ṣe gbogbo ẹni tó fojú sun pé màá padà tuba ni wọ́n máa láǹfààní àti túbá nítorí pé ẹ̀mí wọn lè má gùndìgbà náà ẹ̀mí wọn lè gùndìgbà náà àmọ́ tí wọ́n tún máa bẹ lórí pé ńgbọ̀ bá ya ńgbọ̀ bá ya kó tó wá di kọ́ irú ẹni tàwọn asorun wájú pọ̀ mọ́ ti papọ̀ irú ẹni tàwọn pẹ̀gànpẹ̀gàn irú ẹni tàwọn olófòfò irú ẹni tàwọn àwọn ẹni tó ṣe pé wọ́n ya gbéwèrí ó lè jẹ́ pé yahoo yahoo ló ń ṣe ó ń ṣe yahoo yahoo ó ti wá tàtàrà yahoo yahoo yóò ti kówó tọ́pọ̀ jọ owó yìí pọ̀ gan ó wá gbé àlejò wọnú ìgbésí ayé rẹ̀ ó náà níyàwó àlejò tó wọnú ìgbésí ayé rẹ̀ yìí sẹ́wọ̀n pé kò sí bó ṣe fẹ́ farapamọ́ títí fún yàwó tíyàwó rẹ̀ ò ní padà dán ọmọ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé kò sí bí yàwó rẹ̀ náà bó ṣe gbára pamọ́ títí tó ní dàmà yàwó wa padà mọ̀ pé yàwó yàwó màsítà ni ọ́ yàwó wa ni kò túbà kọ́ pàṣẹ burúkú yìí tì wọ́n á ní à ah, my dear sórí nǹkan kan wà tí mo ń retí tí mo bá ti rí màá túbà yàwó ni mi ń faramọ́ nítorí pé gbogbo owó tó ń fi bọ́ mi yìí owó haram ni mi sì fẹ́ láti jẹ́ pé haramu ni mò ń jẹ haramu ni mò ń mu kọ́ mọ̀ bá wa jẹ́ yí pé mo ti fọwọ́ ara mi ṣera mi ó sì fọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀ nínú nǹkan tí èjì kádùn ọgbà ó náà ni wa mat'amuhu haram wa mashrabuhu haram wa malbasuhu haram kọjá pé ntọ́ ń jẹ haramu ni ntọ́ mu haramu ni asọ́tọ́ ń sọ́run haramu ni. bàbá sì jíjọ kan ọkọ bá wọlé ní máa ń fò ní bá ń bẹ ó bá mi dunnú bá mi yọ̀ bá mi dunnú bá mi yọ̀ kí ló dé ó ní tí mo retí yẹn ti bọ́ sí fifty million lọ rí lára yahoo yahoo news yahoo ni mi ní bọ́ jẹ one kobo or fifty kobo nínú fifty million yẹn haram mi fẹ́ mi sì yáàfin fún ọ tó bá fi one kobo tó bá fi bọ́nú owó tó fi máa bọ́ mi látara owó yahoo yahoo tó pa ọ́n sẹ́mi pé gbogbo eléyìí náà ó ń kìlọ̀ fún ọ pé sọ́ra jáwọ́ ń bẹ̀ ńgbà tó rí fifteen million sọ tuba, lọ́mọ èèyàn lẹ́fù kò ní túbà o nǹkan tí wọ́n mọ̀ wò ni pé tó ẹnìkan wà àti àti ẹ̀gbọ́ pé gbogbo nàìjíríà yìí òun jẹ one fifty million níbi yahoo yahoo òun rí pò òun rí pò ń lè bá tó máa ti rí two hundred million ó tó allah ẹnu two hundred million lọ́wọ́ ẹnìkan jẹ five hundred million ṣé yóò dádúró kò ní dádúró bí ó ti ṣe kú lórí ìbàjẹ́ nu ọ wà nínú àwọn èèyàn àwọn tó sọ pé tẹ́tẹ́ làwọn ń ta wọ́n jẹ lónìí wọ́n jẹ lọ́la bí ọba bọ́ sí lóṣù yọ bọ́ sí lóṣù tí ń bọ̀ ní tí ó parí ayé tiẹ̀ sínú wọ́n kìlọ̀ fún títí wọ́n ṣe wáàzì fún títí kọ̀gbọ́kọ̀gbà ẹlòmíì wà orí bídíà ní tiẹ̀ wà bídíà lóríṣiríṣi yóò tún máa dọ́gbọ́n sí i yóò máa pe bídíà ń súnà nígbà tó bá débi tójú wọn ò ti sálẹ̀ níbi táwọn ò ti dá nǹkan kan mà gbogbo bídíà burúkú ti ń ṣe yóò máa pa alùsùnà lòun alùsùnà báwo alùsùnà sì lè máa mú bídíà mọ́rọ̀ ó sì lè jẹ́ pé bídíà ló gbé wọ̀ bí ẹ̀ wù ọ wàá sọ pé súnà ló ń ṣe súnà sì sọnù tó fi jẹ́ pé di bídíà ni wọ́n ti rí àwọn ẹni tó ní mà wọ́n máa kìlọ̀ fún wọ́n máa ṣàlàyé fún pé bídíà ló ń ṣe o pa bídíà yẹn tì má jẹ́ kíkọ́ ọkọ mórí bídíà má jẹ́ kíkọ́ ọkọ mórí bídíà òun náà ó lè wá sọ pé òkè òun ti gbà ó lè gbà ní kọ̀kọ̀ ó lè gbà ní gbangba ike bídíà ló ń ṣe ṣùgbọ́n àti gbọ́ adúrú ọmọlẹ́yìn adúrú ọmọlẹ́yìn ọmọlẹ́yìn tí ò ní lè gbà ọ́ lẹ̀ tọ́rọ̀ bá já síná ọmọlẹ́yìn tí ò ní lè gbà ọ́ lẹ̀ tọ́rọ̀ bá já sábùkù níjọ́ gbẹ̀ndàlùkìyàmù kó kúkú kọ bídí àtì kó ọmọ lẹ́nì kankan lọ́mọlẹ́yìn má nídìí ìbàjẹ́ kó o sì dá wà ní dáńfó rẹ kó padà parí rẹ sálìjánná ó pé ọ ó pé ọ kí ni a ti fẹ́ sọ ọmọlẹ́yìn karambani akóbani tí èyí yani ẹlòmíì aburú tiẹ̀ ó wà lára wípé bí ṣírkù bí ṣírkù ni ṣírkù ni wọ́n máa ṣe ó ní lórí lórí lórí àwọn social media nísìn wọ́n ń polówó àwọn oògùn lóríṣiríṣi wọ́n ní ìyọnu ayé awọ́rò oògùn àti róbìnrin rámú. lóríṣiríṣi lórí social media nísìnyí ó níbẹ̀ lòun ti ń kó oògùn tó ìyàwó wa fura olùkọ́kọ́ ọkọ ìmórí ọká wọlé ọmọrí alábàáhùn wọlé ó ń gún ìgbín lódó lé ó tún gbélé dà dúdú kan wọlé ńjọ́ kan ó bẹ̀rẹ̀ sí ní gún lódó wọ́n ní ibi ọmọ nù. èkejì ọmọ ló gbé wọlé tí ń gún lọ́sẹ̀ bí eré bí àwàdà social media sọkọ di babaláwo ẹ mọ̀ kí kò sí tí wọ́n gbé wọlé social media subhanallahi alazim à ń sọ wípé kí àwọn èèyàn jẹ ìkúrú ọ̀ràn kọ́ ṣùgbọ́n gbígbọ̀n ni wọ́n tún gbọ́nwọ́ rẹ̀ sáwò nígbà tá à ń sọ pé ẹ má ṣiṣẹ́ awo ẹ má ya babaláwo ẹ má ya oníyẹ̀wò ẹ má ya alásàsì wọ́n tún á gbé wọrí social media ó dàbí bá ń ṣe sọ pé kí báǹkì kó dínkù báǹkì rìbá báǹkì tí wọ́n ti ń gbowó èlé kó dínkù lọ́ba tó di POS wọ́n gbé káwọn èèyàn mọ́lé wọ́n gbé wọ́n gbé káwọn kádùúgbò wọ́n gbé ká wọ́n gbé wọn ká wọ́n gbé káwọn ní agboolé wàláhì ọ̀ràn wà nílé ayé wa yìí ó ti pọ̀ jù wọ́n dàbí aṣẹ́wó náà ni láyé jọ́un àwọn ilé aṣẹ́wó máa wà nù gbòòrò láwọn ilé kọ̀ọ̀kan gbogbo èèyàn mọ̀ á nígbà tá a wà ní kékèké táwọn èèyàn bá ti kọjá gba ilé aṣẹ́wó wọ́n máa ń láàánà rẹ̀ ni pé <laughs> Allah ò ní jẹ́ kí lè yọ ọpẹ́ láyé àwọn tí mẹ́mbẹ́ iṣẹ́ ibú tí wọ́n ṣe kó tú bá wọn bá tú bá tọ̀ ní ìsìn aṣẹ́wó ti di international level gbogbo social media aṣẹ́wó ló kún bẹ́ẹ̀. wọ́n tún máa polówó wípé àwọn ọmọge tó wà local ládùúgbò rẹ tó bá nídìí wọn subhanallahil azim tó bá sì wá national level àwọn náà tún wà international level àwọn náà tún wà wọ́n tún máa exchange ọ̀rọ̀ tọ̀ ntí wọ́n ń sẹ́nu wọ́n ní kò túbọ̀ olóòtúbá ọwọ́ débi wípé o wòwò kú wò ọkàkà kú kà kú ti ìyàwó rẹ kò lè jáde ńlé láì jẹ́ kó lo jilbab àti niqab ìwọ sì ń wo àwọn tó sì di ilẹ̀ pátá porongodo lórí social media ẹ dákun ìyàwó ti ṣe jọrú wọn lójúmọ́ tó fọnu nígbàgbà yóò pẹnu rẹ̀ rùn ni ìyàwó ẹ dákun irú ìmúra wo ló fẹ́ mú ó fẹ́ jáde ńlé. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن olùwà ni kò gbé ẹ̀wù wọn gbàgẹrẹ wọ tí ọmọ bọ látòrí títí dé lẹ́gbà yàwó rẹ̀ wọ jìlbáàbù ó tún bójú ó ní ah, irú múra tó múra yẹn ó smart bóun ni jìlbáàbù ṣe fẹ́ jẹ́ kóbìnrin ó smart wọn ò ní kó smart jáde bàbá smarty wọ́n ní kó múra kó bo gbogbo ọ̀ṣọ́ rẹ̀ mọ́lẹ̀ látàrí ìwòkuwò ìwòkuwò ìwòkuwò ó ti ní àwọn local girls teen date ìyàwó sì wà lé ó wá ṣẹlẹ̀ pé yá o wọ́n fẹ́ lọ bẹ̀ àwọn fámìlì rẹ̀ wò ó sì ti dágbére fọ́kọ gẹ́gẹ́ bí Islam ti ṣe wí ó yọ̀ǹda ọkọ fún ní yọ̀ǹda pé kó máa lọ ṣùgbọ́n ìgbà tíyàwó wa lọ ìyàwó dé gáràjì ó wá ó ti ó ti ó ti wọnú ọkọ̀ ń retí kọ́kọ́ kún bẹ́ẹ̀ ni pé màmá rẹ̀ dé ìpè ọ̀kan nínú fámìlì ó dé wá bá ah àǹtí agbọ́pẹ́ ń bọ̀ wọ́n ní kí n sọ fún yín pé kẹ́mẹ́tì wà o kẹ́mẹ́tì wà tó ráwọn gan ò sí ń lé tọ sẹ́mi kọ́ ara àǹfààní gàásì mi létí nù èèyàn kàn kú kọ́ lọ́ni bí kò ti Ògbómọ̀ṣọ́ ń bì kọ́ lọ sí múngònú wọ́n á sọ pé ẹni tó wá lò sí nílé tọ́ ló ń bá padà ìyàwó ń padà bọ̀ wálé látàrí ìwòkuwò ìgbọ́kúgbọ̀ ó padà dẹni tí ń ṣèṣekúṣe ìyàwó á padà dé yorùbá ní bí ilẹ̀kùn wájú ọ̀bá sí tẹ̀yìn ọ̀sá kò ní kọ́ sísí ebi mi náà mo sì tí mo pàdé ìyàwó padà lé gbàtí ìyàwó padà lé ló ń bá bá ọkọ lórí obìnrin mi lé ìyàwó kan mi lọ ní èmi náà sì ni mbọlélé ìgbà wọlé ìwà ọ̀daràn tẹ́lómi ń wù nù ìwà ọ̀daràn tẹ́lómi ń wù ìjọ wàá bá yín lọ́kàn jẹ́ ó ní pé ká pé káfìrí lẹni tí ń ṣe zina o ṣe mọ̀ pé wọ́n ní laysa ba'da al-kufri dhanb lẹ́yìn pé yẹn ti jẹ́ kèfèrí ẹ̀ṣẹ̀ wo ló tún kùtù afẹ́ máa kọ́ ààyìn kápẹ́ mùnáfìkì ní ṣe kí la fẹ́ máa kọ́ ààyìn sí. àmọ́ onímùsùlùmí ni ahlu sunnati wal jama'a sì ni ọ́ ahlu sunna àti zina kí lọ́ọ́ pa yín pọ̀ àbọ̀ ń jàǹbá ẹ̀sìn ọ̀ ń jàǹbá ẹ̀sìn. ọ̀dá nǹkan kan ó fi àlùkìyàmà rẹ ṣeré olú ẹlẹ́dàá lọ gbọ́dọ̀ sí zina ẹ gbọ́dọ̀ súnmọ́ zina kò ẹ gbọ́dọ̀ ṣe lásán ẹ gbọ́dọ̀ súnmọ́ torí níjọba ní ọ gbọ́dọ̀ súnmọ́ ó túmọ̀ sí pé mọ́tì ẹ̀rìn ní gbèrígbèrí o bí tí ṣe wá ń bẹ lóbì náà ní bẹ́ ń gbàǹjà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nu wọn ọ̀daràn ni wọn omi ò ní bẹ̀rù Allah kò bẹ̀rù Allah ó gbẹ́wù yẹn wọ̀ láti fi bora rẹ̀ láṣìírí kí wọ́n má bàa mọ̀ pé zina ni ṣe ni adúpẹ́ fún Allah pa àwọn ètò pọ̀jù nínú àwọn obìnrin mùsùlùmí tí wọ́n wọ jilbab tí wọ́n sì múra múra Islam àwọn èso ń bàjẹ́ torí tuma jilbab ni pé ìbàjẹ́ rí mi kọ́ yà ìbàjẹ́ mọ́tọ̀ mi wá mọ́ ro ìrokòrò sí mi ìtumọ̀ jilbaabu ni akaramakum ẹ gbọ́n tó ló wá sọ ni wọn ni dhalika adna ay yu'rafna fala yu'dhayn nítorí tó máa gbé jilbaabu wọn wọ aṣọ gbàgẹrẹ wọn wọ òun ló kéré jù tí wọn fi dá wọn mà tẹnìkan kan fi ní ni wọn lára gbogbo ẹni tí ń rọrọ kúrò tó bá rí ọnu jilbaabu pé hmm, bí àwọn eléyìí kọ ìsọ̀n ńlá ni látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá wa irú èyí tí wọ́n ká mọ́ pé wọ́n bá ṣe zìnnà náà ló náà wọ̀ wá abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́n a'udhu billahi minash shaitani rajim torí ẹ ẹ jẹ́ ká bẹ̀rù Allah ẹ jẹ́ arántí pé kú ń bẹ nǹkan kan lè yóò ṣe káyìn tí kò fi pààyàn anabi sallallahu alayhi wa sallam ó sì ti fi hàn wá ó ní níta bá kú lé lórí orí rẹ̀ ni wọ́n ti gbé wa dìde ńjọ́ gbẹndàl qiyama èèyàn kú lórí pé ń ṣe zina ìgbéǹde rẹ̀ ńkọ́ lórí zina wọ́n ti gbé dìde èèyàn tó kú lórí pé ń pààyàn orí pé ń pààyàn wọn ti gbé dìde ẹni tó kú lórí pé ń ta tẹ́tẹ́ orí pé ń ta tẹ́tẹ́ wọn ti gbé ọ dìde bẹ́ẹ̀ náà ni wọ́n tó kú sórí rúkú orí rúkú wọn ti gbé ọ dìde ńjọ́ gbẹndàlùkìyàmà ẹni tó kú lórí ìforíkanlẹ̀ orí ìforíkanlẹ̀ wọn ti gbé ọ dìde lọ́jọ́ gbẹndàlùkìyàmà ẹ rí ẹni tó kú látàrí pé ràkúnmí rẹ̀ lọ táńkẹ́sẹ́ lọ́dún tá ànábì lọ ṣe hajj ànábì ni ẹ̀sìn pẹ̀lú aṣọ rẹ̀ méjèèjì ti ń bẹ lára rẹ̀ tó ketí lẹ́hún ẹni ká ẹ fi sín wala tukhammiru ra'sahu ẹ gbọ́dọ̀ borí rẹ̀ ẹ sì gbọ́dọ̀ bójú rẹ̀ tẹ́ bá wẹ̀ ẹ gbọ́dọ̀ fi lọ́fíńdà sínú nǹkan tẹ́ fi wẹ̀. fa innahu yub'athu yawma al-qiyamati mulabbiya wọ́n gbé dìde ń jọ gbé ní al-qiyama lẹ́ni tí ń sẹ́ labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wa ni'mata laka wal mulk la sharika laka torí pé inú hajj ló kù sí ní tí a bá kulé lórí ni wọ́n ti gbé yàn dìde ẹ jẹ́ àwọn máa kí ni ìwọ fẹ́ kulé lórí torí ńgbà tó ń bá ń ṣiṣẹ́ ìranù tó ń hùwà pálapàla kò sígbà tí kò lè wá mọ̀ ọ́ tí kú bá mú ọ lórí rẹ̀ ńkọ́ kí ló fẹ́ sọ fún Allah òun wò wò kú wò ní kú wá mú ọ orí wò kú wò náà ni wọ́n ti gbé ọ dìde tó bá di lọ́la gbẹ̀ndàl kìyàm olè ńkọ́ orí olè jà ni wọ́n ti gbé ọ dìde tó bá di lọ́la gbẹ̀ndàl kìyàm òun búya rẹ òun bú bàbá rẹ orí pé òun búya àti bàbá rẹ ni wọ́n gbé ọ dìde ńjọ́ gbẹ̀ndàl kìyàm bó sì mọ wọn lójú ni orí rẹ wọ́n gbé ọ dìde ńjọ́ gbẹ̀ndàl kìyàm ọ̀n bá tọmọlàkejì jẹ́ orí rẹ̀ ń gbé ọ̀dìdẹ́ ńjọ́ gbẹ̀ndà kìyàm onítàdí ẹ̀ bá dọ̀ ológun nù wà fọ́ lẹ́yìn ojú àánú fọ́ tìkàlókù orí bẹ́ẹ̀ wọ́n sì gbé ọ̀dìdẹ́ ńjọ́ gbẹ̀ndà kìyàm torí ẹ̀sẹ̀ santọ́ ń ń fẹ́ ọ̀n pọ̀ fòfò ọ̀n pọ̀ gèdè ọ̀n pàyájọ́ orí bẹ́ẹ̀ wọ́n sì gbé ọ̀dìdẹ́ ńjọ́ gbẹ̀ndà kìyàm torí ẹ̀ ilé ìjọba àwọn olùwà ni talfahu wujuhahum an-nar iná máa jó wọn lójú wọn. wa hum fiha kalihun wọ́n wá dìjúmagbárí nuna bẹ́ẹ̀ ni ọmọ ní ìrẹ́rìn iná ń jóyàn lójú wọ́n á ní yóò dìjúmagbárí ojú rẹ̀ ó sókùnkùn birikiti sáà wọn kì í rẹ́rìn nù nájàmá inú àlìjáná wọn ti rẹ́rìn kí ló fẹ́ máa pọ́ lẹ́rìn nù kò tí ẹ̀ jẹ́ ná ṣé aláìní a máa rẹ́rìn ẹ̀rí tó náà bá ronú pọ̀ ọ̀rọ̀ akéké kí ni pa mí lẹ́rìn ní ìsìn kìí ṣe kó mo rówó <laughs> torí ọ̀hún ti máa pọ́wó ní gbogbo nǹkan ìrówó ìrí nǹkan kan nítorí a máa rẹ́rìn àwọn èèyàn lè rẹ́rìn kí inú rẹ̀ ó lè dùn torí pé ìbànújẹ́ ó dínkù lọ́rọ̀ rẹ̀ pé ẹ má bàa sọ̀rọ̀ oṣù rẹ́rìn torí ẹ̀rín gan òun gan sóògùn ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ ọmọ náà sì á lè máa rẹ́rìn nuna wọ́n ní ọ̀rọ̀ tó bá jẹ kún lọ ẹ̀rín làá fi rin bíi tinúna jahannama kọ́ kọ́ wa kí ẹ̀rín má lẹ́nu ná wàláì kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ wọ́n dìjú má gbárí ni nínú ná tẹ́lẹ̀ bá yọ wa olúwa ni. iná máa jó wọn lójú bẹ́ẹ̀ sì ni wọ́n dijú má gbárí ni nínú náà alam takun ayati tutla alaykum ṣé wọn máa kà wọn àyà mi fún yín láyé lẹ́ ń gbọ́n o lẹ́ ń gbọ́n o torí pé ẹni tí ò gbọ́rọ̀ Allah ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ sẹ́ni tí ń gbọ́ òun náà láwáwí o kò láwáwí tòró náà bọ́bá lọ gbọ́npa Islam rárárárá láyé wọ́n sì dánwò fọ́njọ́ gbéǹde Allah kú máa ń tó ṣe tẹ́lẹ̀ náà bọ́ gbọ́npa rẹ̀ má rò pé tiwa sẹpẹrẹ kọ sẹpẹrẹ o ó sì lè sọ fún mi pé ọgbọ́n pa islam ṣé báwọn gbọ́ pé wọ́n ń pe sọ́láàtì sọ́láàtì tá ń pe ẹ kí wọn náà ti béèrè kí ni kí ni túmọ̀ rẹ̀ wọ́n ń pè ọ wá sí di sọ́lá wọ́n ń pè ọ wá sí di islam. fakumtum biha tukadhibun gbogbo àyà allah tó ń bá kà sí létí láyé ṣé bẹ́ẹ̀ ń pè ní rọ́ọ̀nì torí ẹ̀ olú ẹlẹ́dàá wa yọ gbẹ̀mí kálukú wọ́n sì gbé kálukú dìde fún ìṣirò lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà olùwà ni alam ya'ni lilladhina amanu an takhsha' qulubuhum li dhikrillah sí àsìkò tí tó fáwọn olùgbàgbọ́ òdodo fún ọjọ́ ẹni tó ṣe pé ẹ̀wá rírì ọmọ bá ọkàn wọn ní gbogbo ìgbà bá ti rántí Allah wa ma nazala min al-haqq ṣé ò ti tó kẹwàá rírì ọmọ abọ́kan yín tẹ́ bá gbọ́ alukur'an tolúwa sọ̀kalẹ̀ tọ́jú òdodo wala yakunu kalladina utul kitaba min qabl kẹ́ ẹ má dàbí àwọn ẹni tolúwa ti fún ní tírà ṣáájú tí àwọn yahudi àtàwọn nasara fatala aleihimul amad tí wọ́n á rí i pé àkókò ti ń bẹ láàrin àwọn àtìgbà táwọn ànábì àwọn ti lọ ó ti kú jù faqasat qulubuhum tọ́ka wọn wá di ń tó lé koko tí wọ́n yálà yà kókó nìkí kàkà kí wọ́n máa hùwà ìmánì ìwà ọ̀daràn ni wọ́n hù wa kathirun minhum fasiqun ọ̀pọ̀lọpọ̀ wọn pòkì ni wọ́n hù tẹ́lẹ̀ ìbàjẹ́ bá wọn ikú dandan ni o owó bọ́yá lò àmọ́ dandan ni kú ẹni tí ò bá kú kékeré yóò kú lágbà ẹni tí kọba sì kú nígbà tó ẹsẹ̀ dàgbà yóò kú lárúgbó kùjọ́kùjọ́ àmọ́ pé ní kú kò sí olúwa kọ àkọọ́lẹ̀ rẹ̀ fẹ́nìkan àti wàá mọ̀ pàákù nínú ìpalẹ̀mọ́ ńlá eléyìí tó yẹ kó ní wọn máa ṣe kalẹ̀ dé kú òun náà ní sẹ́ẹ̀rì torí pé gbogbo ńta bá ṣe láàrin wa sólúwa kò gbé ẹ jẹ́ ká wọn á jẹ́ pé gbogbo ńta ń ṣe tá à ń fi ń palẹ̀ má de kú láwọn ẹsẹ̀ ìjọsìn à ń ṣe nítorí tí Allahu nìkan ni à ń ṣe nítorí àwọn èèyàn èèyàn ní kankan tí ó fọn àfi tí ó bá tún kó bọ kájẹ́ ẹni tó ṣe pé ọkàn wa mọ́ pé gbogbo ẹ̀sìn táwa ń ṣe yìí à ń ṣe fÓlúwa wa ni torí pé Olúwa lọ́lá àlùjáná tá à ń fẹ́ òun ló ní iná tá à fẹ́ wọ̀ eléyìí ọwọ́ á ràn wá lọ́wọ́ yóò jẹ́ ká máa kíyèsára. kódà kó ṣe pé ọ̀rọ̀ ọ̀sẹ̀mí ayé wa iná là ń mójútó gbogbo ẹni tí ń bá ń bá wa ṣe yọ́n mọ̀ pa wá yàtọ̀ nítorí pé ìbẹ̀rù gbẹ̀ndàkìyàmà ó wà lẹ́mìí wa àmọ́ pàákù mọ́ ọba ní ọ̀rẹ́ gba tọ́ lálàbàṣe ẹgbẹ̀rún níjọ́ tó ọba kú ìwọ nìkan lọ́ọ́ dára rẹ rínú sàárè gbogbo àwọn tí wọ́n mọ̀ sọ fún ọ pé mímí kò ní mì ò ní rẹ́ nìkan wọn mọ̀ èèyàn nìkan lèèyàn kùnú sàárè bàbá rẹ ò ní rí màmá rẹ ò ní rí aya rẹ ò ní rí ọmọ ò ní rí àwọn ọmọ ìyá rẹ ò ní rí wọn kálukú bó ṣe dá wáyé iná ni ọ dá wà nù sàárè rẹ tó bá jẹ́ pé kò bá síkú ni ayé ọba bàjẹ́ ju bó ṣe bàjẹ́ yìí lọ báwo ni tá a mọ̀ pàápù ẹ wò báyìí tún ṣe polúkúrú musu tó mọ́ wàá ti torí pé ọgọ́rùn èèyàn òrónú kú púpọ̀ nínú òrónú àtúbọ̀tán ó jẹ́ kí àwọn èèyàn dásẹ̀ níbi kásẹ̀sì kí wọn náà wá sá níbi à ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni gbogbo ẹ parí sí ni máa ṣe ti sọ di torí wọn ò ronú ma jọkàn nínú wa torí ẹ ẹ jẹ́ káwọn ọmọ arántí pé ọjọ́ kan la wá ọjọ kan la lọ a sì lè wà kí ma má ṣèṣirò fún wa á gbẹ̀san tá a gbélé ayé ṣe ọjọ kan ọjọ́ kan tí gbogbo owó dìtà ń tá a bá gbélé ayé yìí ṣe òun náà la lọ bá ìwé kì í dàpọ̀ mọ́ra wọn lọ́dọ̀ Allah. ìwé kì í dojúrú lọ́dọ̀ Allah wọn kì í gbá ìná fójò àbí kí wọ́n gbójò fáìnà lọ́dọ̀ Allah ntí kálukú bá ṣe ní ọgbà abẹ́ Allah gbogbo ìgbà táwa bá ń bẹ láyé kó jẹ́ ká máa bẹ lórí Islam gbogbo ìgbà tó lù ọba gbẹ̀mí wa kó gbẹ̀mí wa lórí al-iman abẹ́ Allah fún gbogbo òkú mùsùlùmí tó ti kú kó lu adákunjọ kó bá wa kẹ́ wọn kó bá wa gẹ̀ wọn kó bá wa ṣekú ní sinmi fún wa kó ṣe wọn lọ́mọ àlìjẹ́nà àwọn ẹni tó wà nù gbádùn nù wọn abẹ olúwa kó bá a ṣàlékún gbádùn wọn àwọn ẹni tó wà nù ṣòro àti ìpọ́njú nínú wọn abẹ olúwa kó bá a gbé ìṣòro àti ìpọ́njú náà kú ò kó lu ẹlẹ́dàá wa kó ṣe wá lọ́kàn nínú àwọn ẹni tí sẹ́ẹ̀rí wọn tí ó pọ̀ tí ó tẹ̀wọ̀n ju aburú àtà ìdá wọn lọ kó lu ẹlẹ́dàá fún àwọn tí ò tí manamana kó má pa tá a ti mana kó má pa wá dà sáì dá subhanakallahumma أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك